bíbélì sì fẹ̀ tó gbòòrò ẹja wo ẹni àyàn lóye. ṣé bí a ṣe ya ojú wa méjèèjì lẹ́ẹ̀kan tí balógun ó sì mọ lu agbára tó tó ìlé alórí. sùúrù ọ̀sọ̀yàn dolówó agídí la sì fi wà. bọ́dọ̀gún bọ́díjà. ọjọ́ ẹ̀san wa dé báyìí ìdájọ́ kù sí dẹ̀dẹ̀ ogun ti débodè mo kàn wọ́n lára tán. àì fi ewúrẹ́ olójú kan bọ̀ fà kábíyèsí. wọn nífẹ̀ẹ́ yànjú bí mo ṣe nífẹ̀ẹ́ yín lọ. ẹ mọ tẹ̀wájú mi bá mi sanwó ọ̀rọ̀ báyìí báyìí àní rógun mọ́ ìlú yìí àti ní rọ́tẹ̀ mọ́. ogun wo láàánú rí. mo fẹ́ kó o jẹ́ ká sọra wa dé rìkìnà ká bẹ̀rẹ̀ sí ní tìlú lògbòlògbòlògbòlò. wọ́n pàrokò ogun sóde ọ̀dọ́. pé èkúté ilé fàkọ́ọ́lẹ̀ tí ọjà kọ̀ mọ́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

ẹ má fi bí mi. kábíyèsí ń parọ́ ẹ ẹni bá sì parọ́ tó fi yó ebi ọjọ́ alẹ́ ní parú wọn ọ̀rọ̀ wọn má pẹ̀jọ́ nù rẹ lọ. ajápẹ́ ti fọmọ yín sọ́wèrè ẹ jẹ́ sọ́ra yín kẹ́ ẹ má ṣe mọ̀nàmọ́ná kẹ́ ẹ má ṣe bàlàbàlà èyíkéyìí nínú yín tó bá ọmọ mi lọ́nà orí ọ̀padà ta. ọ̀fun kúra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 ó ní ìwọ̀n òrìṣà kí ló dé ojú ọjọ́ wọn pọ̀ rúru wọn pọ̀ rúru kí ni nǹkan tó ṣẹlẹ̀. afọkọjà èèwọ̀ ànímúlẹ̀ kámọ́yàn. ikú ṣe máa jẹ́ o. Ah! a ṣì mọ kòtò ọmọ èṣù ọ̀daràn. ẹ ti ẹ̀ pọ̀ sóyìí. lẹ́kẹ̀ẹ́ wọ̀ bí apani sí gbọ́ ọ̀pá ah! ẹ̀yin méjèèjì ẹ pàlàpọ̀ ẹ sọkùnrin dẹni gbàgbé. Coming soon on Okiki Premium TV. síṣẹ́ iṣẹ́ la fi ń dání gíga ẹni òṣìṣẹ́ olówó lọ. national tailor jí jí jí jí má sùn. dáfẹ́dà kọ́lé ó kọ. ìjẹsà. ah bọ̀dá fẹ́ dra. báwo ni. <laughs> dáadáa ni. ṣé o gbádùn ara ẹ. ah ah mo gbádùn rẹ o ṣe ní kíní kí n gbé sí iwájú eh, ẹlẹ́ni dòdò kí n gbé sí iwájú ó ń sojú mi bàlàbùlù ṣùgbọ́n mo strong ẹ̀mí mi gbé mi lè sì ná ṣọ́ọ̀bù. o sọ. <laughs> o sọ <laughs> eh, ọjà rí. Eh, sẹ́ẹ̀kì rẹ̀ ń yá. AC tuntun ń yeah this is good Really wa òkè. ẹyin nǹkan sọ pé iye wà Okay, ni owó dáa kí n má jẹ́ pé iye torí bẹ́ẹ̀ náà ni mèsè bí mo kíní lọ fà ó kí n má jẹ́ pé n fi replace owó fún mi. ìjẹsà kò sí nǹkan tó máa replace owó ẹ ah. ṣebí mo ná account ẹ lọ́wọ́ màá transfer thirty five thousand fún ẹ thirty thousand owó àdéhùn five thousand owó ọkọ̀ tó gbé ẹ dé báyìí. bùdá fẹ́ dà eight hundred naira ló gbé mi débè. àjẹmọ́nù tiẹ̀ nìyẹn. Ah ẹ bóyá kémi kúkú máa ṣe home delivery ó dàbí pé a fẹ́ pè mí torí ti mi bà mí jẹ́ bẹ́ẹ̀ o. tó bá necessary máa jẹ́ kó mọ̀ and again má gbàgbé láti deliver next batch. kì í ṣe mélòó mo gbà ṣé n rò pé mò ń ṣe tailor mé ṣe tailor mọ yahoo tailor ní mi. wá important o ah, mi jẹ́ kí n tètè da kíní kí ọ̀gá tó mọ̀ pé mi sí lọ́fíìsì mo sáré fẹ́ máa lọ. Ah, parí drink ẹ̀ náà. mi lè parí àṣírí àtú. ok o lè máa gbé lọ. ẹ ah má gbé lọ wọn ló ní. <laughs> bẹ̀dá fẹ́ dúró ayé rí àdá. wàá ṣeré ọmọ yìí. ah ayédùn jẹ ju ìyá lọ ṣùgbọ́n ọlọ́run ló bọ̀rù bí kí bọ̀dá fẹ́ dúró à ń gbé o kíyẹn wà dúró adúró ẹsẹ̀ ti ké mọ́rọ̀ kadà sódìgbà kọ́gà bá tó pè mí ní ọ̀gágẹ́ ti lè pè mí gan. ah ah ìdúró ah ẹ mọ̀ sí fóònù lápò mi ah mo ti mo ti gbàgbé fóònù ní ọ̀dọ̀ bọ̀dá fẹ́ dúró Hey! agbe tí ń gbére pàdé olókun alùkò tí ń gbére pàdé ọlọ́sà lèkélèké tí ń gbére pàdé ẹlẹ́fun ó yá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ foríkorí kẹ́ fikùnlikùn kẹ́ lọ gbére owó ìrì ajé wá fún èmi fẹ́ràn mi ọmọ àìkẹ́ fẹ́dra. Ah! bọ́dá fẹ́dra. ṣé nǹkan kí mi fi àkísà ṣeré kí n sọ pé bẹ́ẹ̀ fi ṣe dọ́sítà ṣe dọ́sítà rè. ìjẹsà kí ló wá ṣe mí. ìmúmọ̀ níkà o ọlọ́run ló yí kí n gbàgbé fóònù mi sí orí sí àárín e. ṣé nǹkan kí mi fi àìsíkì yẹ̀yàn ni mi fi ṣeré kí ni dọ́sítà. ṣé dọ́sítà ló ní ire kó ń gbére pàdé rí gbogbo àìsíkì yẹn ni kó lásọ ní mí lò. ìjẹsà o ti rí bó ṣe lọ báyìí o ológbò kì í wú kọ́kọ́ tú bó wọn tó rí bẹ́ẹ̀ ni tó bá filẹ̀ pé o fẹ́ lọ sọ fún yàn you are gone. Ah, mo máa ṣe àwọn òjijì. Ah. àsọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. ìjẹsà sọ mọ pé bó ṣe wà yìí sídí nífẹ̀ẹ́ rẹ̀ ah. ó nífẹ̀ẹ́ rẹ̀ gan. sídí kan náà. sórí ó ní tóun bá sùn báyìí tóun bá jí ìwọ lòun fi lálàá òun á sùn òun á jí ìwọ lòun fi lálàá mo gbọ́ olólùfẹ́ mi wálé mo ah, wọ́n á ní báwo ló ṣe wá ṣe CD nífẹ̀ẹ́ gan ni o. sídì kan náà. èmi kàn ní kí wọ́n sọ fún ọ ni. à sídì lè nífẹ̀ẹ́ mi CD kéde pé like mi ní ibi iṣẹ́ rárá kọ́ any small tv bí a ti fún mi ní give and take. ìjẹsà ìjẹsà ọ̀rọ̀ obìnrin nù wọ́n fẹ́ máa fọ ọ̀rọ̀ obìnrin ṣeré sọ wọn pé ẹni tóbìnrin bá nífẹ̀ẹ́ òun lóbìnrin máa ń bójú wọ́n lè ní ẹ oṣoorí bíi ike sanwó ẹ wọ́n lè ní oṣoorí bíi ike mu kinní kan wọ́n lè ní ẹni tóbìnrin bá bójú olóbìnrin ni ni àwọn gangan náà nífẹ̀ẹ́ jù. ee yé mi lọ bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n kí ló dé kéwàá lè bá mi sọ̀rọ̀ tó ń bẹ̀rù mi ni. àti àti àkórí àparò jáko. ìjẹsà ń dán lóhùn. kì í kúkú sí pé mo bẹ̀rù rẹ mo lọ́ọ̀fù rẹ ọdún ní tìmí isis postiam rẹ. o bá ti o bá ti mọ jẹ́ kí ojú kan kókó máa tì ọ́ o bá ti gbé mi débẹ̀. ẹ ẹ ẹ wò ẹ wò ẹ̀yin méjèèjì ẹ jọ gbéra yín débẹ̀ báyìí ẹ jẹ́ mi excuse sí yín. ẹ òkèlè ó ti mí lọ ni. irọ́ ẹ yanjú ẹ láàrin ó sì mí surprise mi ò mí. gẹ̀ẹ́sà torí ohun tó ń ṣeun ìyẹn ni pé bọ́kọ àtìyàwó bá mojú ara wọn tán aláìná mọ́ ń yẹ̀bà ni ó yẹ̀bà fún wa. ṣé pé a mojú ara ya bẹ́ẹ̀. bẹ́ẹ̀. ẹ súnmọ́ mi ara sáfárà. Ah, hmm, jésà hmm? mo fẹ́ kọ́ ọmọ rí mi bíi ṣúgà tí mi ń mu tí rẹ. irọ́ ni o. mo sì fẹ́ kí ọmọ fi iṣu sínú epo mi. àbí mo mi lálàá ni ẹyin tí ì ṣe pé sẹ́ńjìkì mo sáré ṣubúrú lẹ́nu ọjọ́ mẹ́ta ló jẹ́ kí ìfẹ́ sáré gbòòrò inú ọkàn rẹ o. Ah! tó tó ah! tó wọn náà ti mọ̀ pé tí mo máa ń bì mí mọ́mọ́ wa. ìgbàmọ̀ ṣe mo kàn béèrè wò ni. mo fẹ́ kọ́ mọ̀ wípé mo ti ní ìfẹ́ rẹ ti pẹ́ nǹkan mọ bí ìfìsọ́fọ́ sọmọ àwọn èèyàn obìnrin tó ṣe pé tí wọ́n bá nífọ̀ ọkùnrin kan wọ́n mọ̀ wá bàjá kọ́ mọ̀ bá mọ̀ wò pé wọ́n bìlú ara wọn ṣe máa máa wo méjèèjì gbọ́ signal rẹ dáadáa ni àtọ́jọ́ kémi náà ti dé ṣọ́ọ̀bù níbẹ̀ náà mo ti kú ọjẹ́ sórí mo ṣe kọ́kọ́ dé mo kàn wọ́n pé síbọ̀dí o síbọ̀dí síbọ̀dí o <laughs> mo kẹ̀yìn sí mi kíní mi pẹ́ dìde kó wàá nǹkan ìfẹ́ mú bínú gbogbo kémi àpẹ dìmọ́ mi dìmọ́ mi. nǹkan ṣẹlẹ̀ rí fún mi pé gbogbo miss pàtó máa èmi nìkan náà kó fún ó wàá mọ̀ kí kó lè mọ̀ pé o ti soríire kó lè mọ̀ bí kí ìfẹ́ rẹ kó ti kó ti sáré gbòòrò nínú ọkàn mi ni pé mo lè sí bakery gan tí ń ṣe meat pie wàá sáré kúrò ní ẹnu sẹ́wọ̀n kọ́sẹ́ mọ́ lọ́dọ̀ ìyá wa kàn máa jókòó bẹ́ẹ̀ wọ́n máa ṣe ń gbé meat pie ní jáde ń gbígbóná bẹ́ẹ̀ ìwọ náà máa gbé fún wa kàn máa jẹ́ ẹni kó tó dalẹ̀ ò lè jẹ́ seventy two or seven hundred and seventy eight. ojoojúmọ́. mo sọ fún ìyá mi pé mo fẹ́ ṣe fídọ́ọ̀mù mo bá sì ti ṣe fídọ́ọ̀mù fún un tán ẹ mọ̀ risuma, ń rì súnmọ̀ sí spice. ẹ kí ìyá èmi àti rẹ bá ti lè gbà pé. kì í ṣe ìyá ìyá mi mọ. o ti bóyá o ti fi gbogbo ayé rẹ fún mi ìsinsìnyí ni nǹkan kó bá ti ní èmi mo ní tèmi náà ti tiẹ̀ ni. mo tún fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ ṣé o lè fún mi wàásù. wàásù wàásù èsì wàásù ń débẹ̀ ṣùgbọ́n mo ní twenty five thousand kí n máa kó fún ọ lórí ẹsẹ̀ sáà. ọkọ kò ń wọ́n farabalẹ̀ ẹ farabalẹ̀ mi gan ti jèrè ẹ méjì mọ bó ṣe. ó jèrè mi ah, ìyá kí ni ìrùn tí bọ́kọ̀ mi lọ jẹ́. àwọn ah, ah, fún ọ lọ́lẹ̀ olówó rẹ̀ pọ́n rọ́bìsì. ẹ owó rẹ ewé rẹ náà pọ́n dọ̀dọ̀ mi ò ní náà lo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ti sáré bíìdì mi ní fífítì pa òun náà rọ̀ọ̀sì mi gbẹ̀dẹ̀ mọ̀ bóyá ibi mo fẹ́ lọ bóyá ó tàìtì ni àbí ọ̀nà bàbá ọ̀nà ni ṣé màá ṣàtìkọ́kọ́ fi ọ̀lẹ̀ tú ẹ̀kọ́ wò máa mọ̀ nǹkan mo fẹ́ náwó lé lórí gbogbo ìyé gan mẹ́mọ̀ bóyá ó wá láti inú rẹ̀ gan. inú mi ló ti wá mọ̀ ṣe bẹ́ẹ̀. ẹ ẹ tí a sà. fún mi lówó sórí ìwọ nílò gbogbo gbèsè ayé mi pẹ̀lú gbogbo sétọ̀gá wa bá ti gbé fún ṣọ́ọ̀bù èmi ní ìmọ̀ bọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá fẹ́ ránṣẹ́ èmi náà ní ìmọ̀ bọ̀ lọ ǹjẹ́ ah. kò ṣe nǹkan kan mọ́. orin kan wá sí mi lọ́kàn you dey amaze you dey amaze me your body amaze me lórí net àmú mọ kọrin kí orin ìfẹ́ ni kú orin ìfẹ́ bó ṣe ń fò ìfẹ́ bó ṣe ń sọwọ́ mi níbẹ̀ gbogbo ara mi máa ń dìde ara mi máa ń sùn. àwọn ọ̀gá wa máa ń sọpọ̀ ọ̀gọ̀ sórí òótọ́ lọ. mo kàn mọ́ mọ̀gàn fọ́gà ni mo mọ́ mọ̀gàn fọ́gà ni. ọ̀rọ̀ ní láàká ìtara. alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin ìyá tí mo bá gbọ́ yín yé dáadáa nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ ni wípé ọkọ yín ò ṣe fún yín rárá. Hmm. àfà kò ṣe pé kò ṣe fún rárá ni kò tiẹ̀ ṣe fún pàápàá ṣe ìdí ẹ̀ ká wá gbé tọkọ yẹn tì kò sí nǹkan tó kàn pẹ̀lú tọkọ ẹ̀ bọ́ tọ́rọ̀ mi ṣe máa máa dán tó máa pàdé lóríire alálùbáríkà tó máa máa ṣàánú ẹ̀ tó máa bá mi help situation live ẹ̀ kí ọkọ ẹ̀ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ kan nǹkan tọ́rọ̀ mi bá sọ fún un nǹkan tọ́rẹ́ mi bá sọ fún òun ni kó gbọ́ tọ́rẹ́ mi máa fi máa jáde ẹjọ́ torí olóhùn àfa ibà mi ṣàdúrà sí. Allahu akbar ìyá wa ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn. rárá o ah. rárá o kò ń ṣe bó ṣe sọ ni mo ṣe fẹ́ o ó ní bí mo ṣe fẹ́ nǹkan mi o àfà ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń fẹ́nu ara mi ṣàlàyé ṣe rí lóòótọ́ ọkọ mi ò kì í ṣe fún mi nítorí pé kò lówó lọ́wọ́ àmọ́ ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ mo wá fi àwọn èèyàn ṣọ́ pé kó máa bá mi ṣọ́ bóyá ó ní obìnrin kan tó ń kówó fún ta ni tí ò kí ń lè fi fún mi lówó nílé gbogbo ìwádìí tí wọ́n bá mi ṣe wọ́n ní kò kí ń kọjá ṣọ́ọ̀bù àti ilé lọ wípé nǹkan tó wà níbẹ̀ ni pé ọjà ò kí ń yá ní ṣọ́ọ̀bù ẹ̀ ohun tí ò ń jẹ́ kó fi lówó lọ́wọ́ nìyẹn ṣé wàá rí àáfàá nǹkan tí mo wá fẹ́ kẹ́ bá mi ṣe ni pé ẹ bá mi ṣe ètò àdúrà ètò àdúrà ńlá tọkọ mi máa fi rí ṣe tóun náà tó máa fi lówó lọ́wọ́ dájúdájú tó bá lówó lọ́wọ́ á ṣètọ́jú mi ètò àdúrà ni kẹ́ bá mi ṣe fọ́kọ mi kó máa rí bá ti ṣe kó máa rọ́nà gbígbà kí iṣẹ́ kó máa lọ dídé kóun náà kó dolówó lọ́wọ́ kó bẹgbẹ pé. kí ló sọ ṣé kò tá bọ́wọ́ síbí báyìí nìyẹn. tèmi fẹ́ nìyẹn o ohun tí mo fẹ́ nìyẹn o. alhamdulilayi rabbil alamin ẹ̀yà wa tí mo bá gbọ́ yín yé ẹ fẹ́ jẹ́ ká bá yín bẹ̀ ọlọ́run fún ọkọ yín ó dẹ̀ dá yín lójú pé tádúrà wọn bá gbà jù báyìí lọ wọn á ṣe fún yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣe rí ọlọ́run bá ọba àlekè ọlá ó ti ní ká pe òun àti wípé ó sọ wípé gbogbo ìgbà tẹ́rú ẹ̀ bá ń pe òun lòun á máa dá lóhùn a máa bá yín gbé ètò àdúrà ńlá kan kalẹ̀ láti fi bẹ ọlọ́run lórí ọkọ yín àmọ́ tó bá jẹ́ wípé ẹ tún fẹ́ nǹkan míì náà tó ní í ṣe pẹ̀lú ìgbìyànjú gbogbo ẹ̀ lọ́lọ́run fi ṣàánú wa àmọ́ nígbà tẹ́ ti sọ pé àdúrà lẹ fẹ́ àbá yín bẹ ọlọ́run àmọ́ tó bá jẹ́ pé ẹ tún fẹ́ nǹkan míì bóyá ká tún gbìyànjú nǹkan míì. ah ṣẹ̀rí mo fẹ́ gbìyànjú yẹn ah. ìgbìyànjú yẹn ni mo fẹ́ tí ọ̀rọ̀ ọ̀la ẹ̀ tó máa fi yá ní kíákíá ẹ̀jọ̀ ẹ bá mi ṣe àbá ń gbìyànjú ó dẹ̀ dá mi lójú pé tí a bá gbìyànjú yìí tí a ṣe bí wọ́n ṣe ń ṣe láàárín oṣù méjì ẹ̀rí ìyanu ńlá tó máa yà yín bọ́lẹ́mi nínú ayé ọ̀fun. Ah! ẹ ǹlẹ́ o. ẹ jọ̀ọ́ ẹ káàsán ṣé ẹ̀yin ni Mr. Muriabi èmi mò ń jẹ́ mórí ẹyẹ méjì kì í jẹ́ díẹ̀ kí ni mo lè ṣe fún yín o. orúkọ tọ̀dọ̀ mi ni bọ́lárìnwá àjọkẹ́. orúkọ tèmi ni gbẹ̀ngà dání. sàṣọtà kẹrin. ọwọ́n àwọn wá láti kọ́ńpìlì wa ni wọ́n ní ká wá béèrè ni pé ṣé ẹ lè bá wa kọ́ ẹ́stéètì ńlá expert. wọ́n lọ abirú ayé wo làwa wà yìí ah, mo ṣe mọ̀ pé gbogbo àwọn tó rìn títí kọ lórí wọn pé o ẹni tó bá rí tẹ múra dára nísìnyí wọn ni mọ̀ pé ọjà ti jẹ yín ẹ ah. nígbà eh, tẹ wọ ṣọ́ọ̀bù télọ̀ kéèyàn wọ ṣọ́ọ̀bù télọ̀ kó má bèrè iṣẹ́ bíríkìlà ẹ eh, ṣé télọ̀ ń kọ́lé. Ah, ó kẹlẹ̀ mo rò pé lórí burúkú ni e kí ló ń ṣe ẹ mò ń kọ́lé mò ń ṣe ẹnjíníà kò sí ohun tí mi ò kì í ṣe mo rò pé ó jáwèrè oh. ẹ wò ẹ má bínú jàre ẹjọ torí Ọlọ́run. wọn kọ wọn ẹ relax àmọ́ bíi tá à ń bọ̀ àmọ́ pé ọ̀dọ̀ wọn náà ni. fún house building ah! ah ó ti yẹ house building. ẹ jọ̀ọ́ ṣé a lè wọlé ká discuss better torí project tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ project millions of naira ni. Ah! no be juju be that no be juju be that. juju ni olórí burúkú gbà báyìí mo rò pé ó jáwèrè ẹ má bọ̀ jàre ẹ má bínú ẹjọ́ torí ọlọ́run ó ń sinwín ni ẹ wá jókòó ẹ̀yẹ jókòó. No way, ẹ̀ fún yẹn náà mo ti ní kó má máa dárúkọ local places yẹn mọ́ ṣòro mo ti ní kó má mi lọ sáwọn local places yẹn mú ò láìkẹ sórí ó níbì kan ti máa gbé ẹ lọ tó máa ti ná owó gan máa mọ̀ pé yes ó no? òun. kò sí wàhálà ìyàwó ẹ ọ̀rẹ́ kí èmi kò wò pé ká ti fi pẹlẹbẹ mọ ọlẹjẹ ni mo wò pé ká máa ṣe díẹ̀ díẹ̀. ha bèbè ibi pẹlẹbẹ báwo ayé àtijọ́ nìyẹn tó bá bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ ayé máa bá ẹ bẹ́ẹ̀ wọ́n máa jẹun ẹ lọ́wọ́ sórí these days ibi gíga báyìí ló ti máa bẹ̀rẹ̀ ìgbà yẹn náà máa mọ̀ pé yes ó ti arrive. wọ́n á lè mọ̀ pọ̀ pọ̀ nílẹ̀ ẹ kò sí wàhálà àtòrí àtọrùn kò sí ìtẹ́sẹ̀ ò lè gbé sáré ìwọ ló ní mi sórí ibi tó bá ń wọ̀n ni kò darí mi sí sórí bó ṣe sọ yẹn ó ti lọ bẹ́ẹ̀ mm-hmm. bá a ṣe ń lọ ibi tó bá ní kí n yíwọ́ sí ibẹ̀ ni màmá lọ owó tá a máa ná wà. ó ti yé mi ó ti yé mi sórí gbogbo tó bá fẹ́ ni mo máa ṣe ọ̀ṣà rẹ̀ ni mo ń ṣakọ fún kò sí wàhálà gbé mi lọ gbogbo ibi tó bá ní kí n gbà ni màá gbà ah. bó ṣe máa jẹ́ nìyẹn o ìjẹsà Okele ẹ̀ ń ṣe bí pẹ́ serious gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ tẹ̀yìn ọjọ́ rẹ̀ bí mi rí ẹ̀ ń fi àjẹra yín kí n tèmi èmi ń jáde o èmi àtòrò ìkẹta àbárẹ́ ní tó béèrè mi ẹni kó dúró yìí tí o bá lè dúró ẹni kó máa lọ o kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀gá aṣọ méjì tá a gé lẹ̀ ń kọ́ a sì ní èní ni aláṣọ wà gbàṣọ aṣọ lẹ̀ tí ì rán yìí tán bá dé ṣe ká kó písìsì fún wọn ni àwọn táwọn nìkan wá gbàṣọ lónìí tó bá ti dé ẹ sọ fún wọn pé mo ti jáde tó bá ti wá ní àwọn fẹ́ ṣípòpò àwọn ò lè dúró ẹ pè mí kí n dáwọ́ wọn padà fún wọn kan máa lọ kojú bẹ́ẹ̀ lọ́sẹ̀ fínì ilé ayé mi ò le rárá jọ kí ni mo tún fẹ́ kọ́lọ́run ṣe fún mi mo lówó obìnrin rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi tó rẹwà yìí kí ni mo tún wá ń wá màmá àdàmú ara mi torí ẹnìkan ẹjọ ìlú lọ máa fún mi gan. ọ̀gá mi jayé orí rẹ lọ àsìkò rẹ ló wá ọjọ́ ìgbò ní adéwọ́ká wà á mọ̀ pẹ́ nìkan wà wo ọjọ́ ìgbò ní abáṣe wa o a mọ̀ pé èèyàn kan wà. mo dáràn. sórí ìwọ gan o lè ṣe jọ̀gá lọ kí ìwọ gan bá lóko. ẹ ẹ máa wò ó owó máa ń ṣèǹjẹ èèyàn wà láìtàláì kéèyàn bá ti lówó bẹ́ẹ̀ ìwọ oníwà lèèyàn máa wù kéèyàn bá ti lówó bẹ́ẹ̀ abitéṣẹ̀ yẹn á jáde straight. èmi kọ́ tẹ́mi ò bá gbé mi ṣe tí lówó yìí tí mo bá lówó wà tí mo ń sílẹ̀ mi. irọ́ ni ó ti wùwà rẹ kó bá lówó wà tó morú wà kó lè wù. wàá ti jẹ́rẹ́ mọ jáde kó bá lówó èmi kàn mọ̀ mọ̀ mọ̀ pásínálì ló wà irọ́ ni o ń bì báwo ah Ọlọ́run máa gbà mí lọ́wọ́ àbúrò mi báyìí o ṣé kò ṣe pé tún ti lọ mu ọtí báyìí ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ ṣáà bá mi rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital ẹ máa lọ sí hospital màá bá yín bẹ́ẹ̀ sìn sìn sìn sìn màá bá yín bẹ́ẹ̀ sìn. kí ló ṣẹlẹ̀. Ah, kọ́ ló máa máa ṣàánú wa máa ní ẹni tí mo ti rò pé màá ṣeré fún ẹ máa make ẹ happy. tèmi náà dẹ̀ ti rẹ́dì pé gbogbo eré la máa ṣe gbogbo ara ló ti lè yìí o. ó wù mí bẹ́ẹ̀ bọ̀ àbúrò kan ṣoṣo tí mo ní ní wọ́n sọ pé ó ń bì yìí wọ́n ti ránṣẹ́ lọ sí hospital mo ní láti máa lọ sìn. ó ń bí ẹgbèsè á lọ ṣé kìí ṣe bọ́lá. kò kí ṣe bọ́lá mi ti ẹ̀ mọ̀ nǹkan tó ṣe àfi tí n má dọ̀ hospital I have to get to the hospital. ẹ tiẹ̀ dúró já ṣeré díẹ̀ kí n ah, tiẹ̀. àwọn mi ah. lè dúró mi lè dúró máa rí ẹ létà ṣùgbọ́n má ṣeré next time má worry. Ah. oh god. ẹ̀yin ará àbí ìyá ẹ̀ kì í bẹ̀rù ọlọ́run tí mo dẹ̀ ṣẹ̀ tẹ́wọ́ tán àbúrò mb àṣedànù ìwà tó gẹ́ẹ́ máa la fẹ́yàwó máa la fẹ́yàwó kejì olórí burúkú làwọn ọmọ ìṣúná máa ń gbòó lọ́ọ̀mì wọn ní fẹ́mi wọ́n ṣe tẹ́wó tán sílẹ̀ ó láàbúrò òun ń bì tí mo dẹ̀ ti mú jẹ̀dì àbúrò ẹ tó ń bì yẹn ó máa kú ni o kò ní yè láéláé máa la fẹ́yàwó. হ্যালো ọ̀gá ò ní lè wálé lálẹ́ ẹ̀ níṣẹ́ tó pọ̀ tẹ́ ẹ̀ ṣe jọ ọkọ mi dà ọkọ mi dà bá mi gbé fóònù fún. wọ́n ránṣọ lọ́wọ́ so kò lè sọ̀rọ̀ mi tó ti ránṣọ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 ṣe bá bí àmọ́ ni wọ́n náà ẹ̀ ẹ̀dẹ̀jà má sùúrù o tún dé sí o tún ní kí n tẹ tírí ẹ̀ mú ara ń kàn mí jẹ́ kí èmi náà yẹ bẹ̀ wo jẹ́ kí n yẹ bẹ̀ o jẹ́ kí n tọ́ bẹ̀ o jẹ́ kí n yọjú wo bẹ̀ kí n tiẹ̀ rí bó ṣe rí mi ò fọwọ́ parí mi ò gùn mi ò là mi ò tọwọ́ bọ̀ kó o tiẹ̀ jẹ́ ń débẹ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ ro gbogbo bẹ̀ tìǹbù pọ̀ bẹ̀ jẹ́ kí n la èèyàn lèmi náà màmá tẹ̀wó màmá o jẹ́ n yẹ bẹ̀ ọtúndé ń sìn ó ní kí n tún ṣe three million. nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ ẹ̀yin ọkùnrin nìyẹn ẹ ẹni small tí báyìí o fẹ́ tọ̀ síbi o fẹ́ ṣe kinní kan ṣé dandan ni kẹ́ tọ̀ síbẹ̀ ni ṣé gbogbo obìnrin tẹ́ bá náwó fún lẹ gbọ́dọ̀ tọ̀ síbẹ̀ ni ẹ̀yin ò ń lámọ̀jú kúrò ni. àmọ̀jú kúrò rú èwo nìyẹn ó dẹ̀ ní sùúrù. èló gan ló ti èló ló ti tó ń pariwo fẹ́ tọ̀ síbi o fẹ́ yẹbẹ̀ o fẹ́ lárun o fẹ́ járun ẹ ṣó ti ná tó ten million ni. tí mi ò bá tí ì ná tó ten million mo ti ná tó seven million. seven million pé. ẹ orobì mi ò mọ ṣírò ni. ó ń kọ sílẹ̀ ni mi ì ṣe ní kọ̀ so seven million naira náà ló ná ah. fún mi tó ń pariwo tó tó yìí. ìṣòro lọ́kọ́ dídó seven million naira náà pọ̀ pẹ̀lú ètò tún bèrè sí three million naira àpàjù èdè ni ó di ten million. ó ti wá ah. pọ̀ jù. láì ti ṣe nǹkan kan. ó ti pọ̀ jù. màá mi mi ni mi ò sẹ́ndì owó àmọ̀ jẹ́ ká lọ báyìí jẹ́ kí n lọ tú bẹ́ẹ̀ wò. mo dẹ̀ ti explain fún ẹ mo ti sọ nǹkan tójú mi rí lára ọkùnrin fún ẹ mo ti sọ gbogbo nǹkan tí mo go through ṣé wo mọ̀ pé ẹni tó bá máa ṣe ewúrẹ́ mọ́lẹ̀ ó máa ṣọ̀rí onípa kí ni ẹ mi ò ní mi ò ṣọ̀rẹ́ onípákí màá tẹ̀wó fóònù ló ti wà lọ́mì àmọ̀ ṣèlérí fún mi pé tí n bá ti ń tẹ̀wó a máa ń lo hòtẹ́ẹ̀lì jẹ́ ń ti ẹgbẹ̀rún sọ́wọ́n àbèjì jẹ́ ń là jẹ́ ń fa àwọn àbèjò. mo ti gbọ́ kí n tẹ̀ jẹ́ kí n bá káńtì nọ́mbà mi. mo jẹ́ kó bóyá kí màá tún wá tẹ̀wó wà tún wá sọ mi pé àwọn àbèjì ń ṣàárẹ̀ o. ó yẹ jẹ́ kí n tètè jẹun tí n máa jẹ ṣẹ́ni gbogbo ìwọ ló ṣe máa jẹ ìyá ẹ jẹ́ kí n jẹ báyìí má kánjú lábẹ́ ẹ jẹ́ kó jómi lẹ́nu ẹ jẹ́ kó bomi gbogbo ẹni mo fẹ́ bẹ́ẹ̀ omi gbóná ni màá mú un lé ẹ. ẹ ò ṣe aya mi ò ṣe pé mo pè ẹ tí ó dẹ fààyè lẹ fún mi láti jókòó ṣé ó rí ohun tí mo fẹ́ sọ yìí ó yẹ kí n pe olórí ẹbí kí n pe gbogbo àwọn àgbààgbà tí mo ní nílé àmọ́ mo á rò lọ́kàn ara mi pé àhà mo rí ṣé mò ń wá kéré ni inú olówó lásìkò yìí kọ́ tó kà mí ní kọ́ tó kà mẹ́rin wọn ò ní fi mí sí nọ́mbà tírì nọ́mbà wán lọ́ máa fi mí sí ni mo ṣe rò pé mo lè yanjú ọ̀rọ̀ inú ilé mi ọ̀rọ̀ fámìlì mi ni ìdí tí mo ṣe ń sùn ta káàkiri tí mò ń pẹ́ wọlé òun ló jókòó yìí ní kí n mú ojú ajé kò ní sọ. gbogbo àròyé ẹ ò tí ì yé mi o ìdí tó ṣe ń sùn ta ń wẹ̀ tó túmọ̀ sí pé. ìbákà ló láròyé èmi ò ṣàròyé ọ̀rọ̀ tó mọ́pọ́n lọ dání òun ni mò ń sọ tí mò ń gbìyànjú àti sọ ni pé ìyàwó tí mo fẹ́ fẹ́ lé rè. ṣègùn ló kó sí gbogbo eyín amẹ́ríkà ló ti wá. ọlọ́run àtúbọ̀ máa ń wà pẹ̀lú mi. àmín. èso ìyáálé mi ọgbọ́n àtìmọ̀ àti òye tó tayọ tọ́lọ́n fi jẹ́ kẹ́ dilé mú dìsìn hmm. ọlọ́run jẹ́ ọmọ yín. àmín. ó dẹ̀ ṣe fẹ́yìn náà tẹ́ fi lu ọkọ wa débi tó dé yìí àfẹ́mi náà kémi náà lè máa lò lọ. bẹ́ẹ̀ ni ẹ ṣègùn ìyáálé mi ẹ̀sùn nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé èmi ń fìwò pé bóyá ká fi egun òtòlótó kí hmm. gbogbo ẹ̀ lè máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́. ó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́. <laughs> ẹ ṣe ìyáálé mi ẹ ṣe o. tá a bá ti fi egun òtòlótó kò ní sí wàhálà torí ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ lọ́lọ́run gbé. ló ṣe. mo rí hmm? ó mà ṣe o ẹni ṣàǹkó bá tọ́jú ẹ̀ yagi tó bá gbọ́ dídùn ara á sápamọ́. òun lérí ni òun lérí àbí kí ló ń ṣe mọ́ ẹni tó ń ṣe báyìí. ẹ kò ṣẹ̀ṣẹ̀ bíbélì mi ní kàǹsì ọmọ àti ìpọfọ. òun fẹ́ ni. ìyálé mi ò fẹ́ gbádùn ó dà pé wọn ò fẹ́ ká ọra fi egun òtòlótó ọmọ líle lèmi náà wèrè wà ńlẹ̀ ọkọ mi mọ̀ pé àwèrè wà nílẹ̀ tó pọ̀ gan tó bá yẹ pé káwa gbé sókè kan máa ju òun ni máa yọ ríǹgì sí máa ṣí wíìgì. ìjọ orí kò sígbà tí o nílé bẹ́ẹ̀ torí ẹni máa jẹun gbọ̀ngbọ̀n láti ilẹ̀kùn gbọ̀ngbọ̀n gbogbo position tí yàn bá wà tí yàn bá ti fẹ́ lé òkè o máa dúró bí wèrè tó bá dúró bí wèrè àwọn èèyàn ò ní fẹ́ gbà fún yẹn eh, eh, wọ́n á tiẹ̀ kúrò lọ́nà eh, ẹ̀ ṣé orí wèrè yẹn o sì máa ṣe kó o dẹ̀ máa wo ṣe o máa padà sí ṣìhún o máa padà sí ṣìhún. òpònà ayírádà ó bẹ́fọ̀ lábàtà oyọ̀ bẹ́ẹ̀ tí jọ ṣọ́ mi lọ́rọ̀ pé ó mú kú ni láti ọdún tí èmi àti ọkọ mi ta ti ń jìṣẹ́ jìyà ọbẹ̀ jiná tán òun wá ń yọ abọ́ òfẹ́ wá jẹun bẹ́ẹ̀ o possible. ìyáálé mi ẹ bọ́lẹ̀ ń bẹ̀. ẹ̀gbọ́n tó sọ pé it is not how far but how well. ẹ wo àtayédáyé ó ní wèrè kan ti forí jálé agbọ́n tó máa kírètì ọ̀nà báyìí tẹ́gbẹ̀gbẹ̀rún èèyàn àwa gbàbẹ̀. <laughs> jẹ́ kí n wá sí ẹ kó yé ẹ sórí ọ̀nà eléyìí tó fẹ́ gbà ẹ̀ hmm. agbára ọ̀run ni fún ẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ ọ̀nà tí o fẹ́ tọ̀ ọ̀nà tó là tó fẹ́ tọ̀ yìí ó máa tọ̀ lọ sí ọ̀run. kí ni gbogbo eléyìí báyìí kí ni gbogbo eléyìí báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀. ìyáálé mi ti fẹ́ pa mí látàárọ̀. o fẹ́ kọ́ ọmọ lọ́mọ sí mi lọ́rùn. o fẹ́ kí n lóko èèyàn lọ́rùn jọ kí ló ṣe fún ẹ tó fi fẹ́ pa. ẹ ṣé ẹjọ ṣí èrè papọ̀ no mo ní ṣí ẹjọ máa ṣí èrè papọ̀ ṣé rọ́ọ̀bẹ lọ́wọ́ mi ni àbí mo fún lọ́rùn. mo ní ṣé mo rọ́ọ̀bẹ lọ́wọ́ ẹ tí ń dùn ẹ̀ ń tó sọ pé ó fẹ́ pa òun èmi ló bá ń pèsè ẹjọ ṣí èrè papọ̀ orúkọ ń sinwó iná èmi ló bá ń pèsè ẹjọ ṣí èrè papọ̀ ah, ah, kò wá sí rẹ́sipẹ̀tì mọ̀ rárá orúkọ ń sinwó Ah! wọ ìwọ náà mo sọ fún ẹgbẹ́ ní máa jẹun gbẹngbẹ́ àtìlẹ̀kùn ọgbẹ́ tó bá dún bí egungun dún bí òrò ó tẹ máa fi jẹun wà nílé ó bọ́dọ̀ bá fún ọ. olókè láyà mi olórí kan máa jó lọ òun wẹ̀ yẹn ó máa ka àbùkù. ó wù yín nígbà tẹ wí tọ́lẹ̀ kan tẹ ní pé mo lè mí wà nígbà tẹ́yìn forí jalè agbọ́n ó wù yín láti fi jàǹkárì wọ̀kọ́rùn mi ṣe ríru tiwa báyìí àwọn ò ráyè pé káwọn kan máa bẹ́ẹ̀ nìkan máa kó náà gi ko kinní kan ìgbà tó bẹ̀ bá jiná ní irú tiwa ẹ̀ máa ń wá láti wá lábẹ́ so iṣẹ́ tẹ̀yìn ṣe àwa tá máa jèrè ẹ̀ lélẹ́yìn. ṣáà máa kéwì tó bá ti ṣe tán wà kó ẹ̀wẹ̀ jáde kúrò nínú ilé yìí ó máa gbóná ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ inú ilé yìí máa gbóná ọmọ ẹ ara máa ní ẹ nínú ilé yìí ó máa jáde fún mi nínú ilé yìí. ṣẹlẹ tí mo ti wọ ọtọ ìyá mi ìmọlẹ wà ojú yín kọ́ mo ṣe wọlé tí mo ti jókòó ẹ ṣe pé mi ò ní ibùjókòó ibùjókòó tí mo ti jókòó ó ní iṣẹ́ ó yẹ mo ti jókòó mo ti jókòó mo ti jókòó ó fi dínú iṣẹ́ àtẹ̀jíṣẹ́ jìyà lórí ẹ̀ èmi mo fi máa ṣe lẹ́yà. ibùjọ́ kọ̀ọ̀kan yẹn ó ń bá yín sọ tó yẹ kẹ́ ra calm down kẹjẹ ká kọ yín ẹ wọ jàlámì àdé tó fẹ́ lọ kí o gbogbo àwọn kan tó yẹ tó yẹ kẹ́ máa ṣe lélẹ́yìí kọ́kọ́ wa máa fi wọ̀dọ̀ yín. ẹ wo jẹ́ ẹ̀yà mi ẹ má bẹ ẹ mọ ẹwà yìí irú rìn tí mo máa ń ṣe fọ́kọ mi tó fi gba tèmi ju yín lọ́jọ́ ìtúnṣe fún un. sọ́ọ̀rì ó ti bá mi fowó oúnjẹ lẹ́ẹ̀mílé má lọ mi. fẹ́ bẹ́ẹ̀ gbé olóòní gbà bó jẹ́ góńgó mú ẹ̀ ó máa dúró síbẹ̀. ọjọ́ kò yí ẹ pé ìlú kíkọ́ ni bàbá ẹ̀ jù wọ́n láyé máa pa mí o. bí mo ṣe lálàá yẹn nìyẹn. Allahu Akbar ìyá wa àlá lásán kọlẹ̀ là bí kì bá ń ṣe wípé ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ìṣípayá yẹn hàn tó ń túmọ̀ sí wípé orí owó lọ́kàn yín gbé wá sáyé ṣe wá rí nǹkan tó kàn nísìn òun ni wípé bá má ṣe tètè kóná mọ́ kádàrá kí gbogbo hmm. nǹkan tẹ́lẹ̀ ń rí kó lè di mímúṣẹ. Hmm. Hmm. àáfà kàkùnà ọmọ kádàrá ọkọ mi. bẹ́ẹ̀ni pẹ̀lú àdúrà. kó wá dolówó tán kó wá fóbìnrin mi lé mi lórí ládùúrú ìyà tí mo ti ń bá jẹ bọ̀ ah irọ́ mi ò ṣe mọ́ àáfà ẹ má jẹ́ akọ̀nà ọmọ kádàrá ọkọ mi mọ́ ẹ jọ torí Ọlọ́run ah ẹ jẹ́ kémi àti ẹ̀ka jọ máa jìṣẹ́ jìyà lọ ká máa bá yí lọ báyìí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 mo sọ fún yín wípé ẹja á ṣe àdúrà. ẹ̀yin lẹ ní pé irọ́ o àfi ká bá yín ṣe ní kíákíá kádàrá tọ́lọ́run bá ti kọ mọ́ èèyàn kò ní lọ láìṣẹ o lọ́lọ́run balẹ̀kẹ́ ọlá fi ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní auzubillahi minash shaitani rojim bismillahir rahmanir rahim ọlọ́run bá ní wá àti ọ̀la wa rọ̀ sùn láwọn ẹ tẹ̀lé mi ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ tí mo rán sí yín wálá tànàzáú ẹ má bára yín jà fatẹ́fúsà ló kẹ má bàa fọ́nká wátẹ̀sẹ̀ àbàrí hukum kí agbára tèmi ọlọ́run bá gbé sínú ayé yín kó má bàa fi yín lẹ̀ lọ. ìyá wa nǹkan tí mo wá fẹ́ lò gángan bẹ̀ ni pé ọlọ́run ní wàásọ́ọ̀bì rún ẹ lọ ṣe sùúrù inna Allaha máa sabirin. ṣé wàá rí tó kàn nísìn òun ni wípé ká wá bẹ̀rẹ̀ àdúrà yẹn ní kíákíá tí a bá ti bẹ̀rẹ̀ àdúrà yìí tí a fi ń ran kádàrá ọkọ yín lọ́wọ́ tẹ́yìn náà bá délé kẹ́yìn náà máa wá ṣe àdúrà èyí tẹ́tún máa fi kún àdúrà yín ni wípé tí àdúrà ọkọ yín bá gbà tán kó fi mọ̀ yín ìyẹn ìkíní ìkejì tẹ́tún máa fi kún ni wípé kí obìnrin àjòjì má ṣì yín kúrò nídìí ẹrù yín ó tọ́ aláàánú lọ́lọ́run ọba tó sì dá mi lójú wípé tá a bá ṣe sùúrù bí ọlọ́run bá ṣe ní ká ṣe sùúrù gbogbo nǹkan tá à ń lé yìí yóò di ìmúṣẹ ṣé ó yẹ yín báyìí àwọn. ètò ń bẹ̀ wá ń bẹ̀ wò. ò já láti ibi ìbejì o èkó ń sì rí nǹkan kan ṣe sí i. àdúbí àrán ibi la ti ń pè yín. dáre kọ́ lélẹ̀. Ah, dáre kọ́ láì èmi ni onílù pélewúrà. onílù pélewúrà. ọmọ ẹ̀kọ́ mi mi kì í ríran lọ́sàn-án mo wá fòde èmi sálẹ̀ kí n bá lè ríran rí gbogbo àwọn tó bá wá dòde rú ọmọ ẹ ẹ wá dòde rú. ibi táyì náà ti ṣẹ̀ṣẹ̀ kú sẹ́nu ẹ bá ti fi sí ọ̀sán. èyí làkejì bá mi ti ń da bá mi sí àsíá. ṣé bọ́dọ̀ mọ èèyàn sáni òní ní ọmọ pé kíran ni mi ọmọ líle èèyàn tó ti gbé sàsárí tó tún fi mọ kí sọ́sáwó dàgbà. ìsánsàkún sàbáyì ẹ̀jẹ̀ rẹ̀ ó ti bàlà ìsìn ní jẹ́ wọ́n sí òkú rẹ̀ lẹ́ẹ̀kan náà ọjọ́ wọn bá sì ní oríkọ̀ wọn sì yapa. gbogbo pàtẹ́pẹ̀rẹ̀ ìwúrà bá ti kọ́ ọ àṣẹ. ìṣẹ́jú ìṣẹ́jú ẹṣin mi ń gbẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní fúnpá lórí wàhálà ìṣá. tó ń bí mi pé òun á gba mọ́tò díẹ̀ kò sì ojú ìṣẹ̀. bẹ́ẹ̀ni. sídìò ọkọ rẹ̀ mọ̀ gbọ́ mo mọ mo mọ kọkọ mi kọ sọra ayé rẹ lóde. ẹ kú mẹ ẹja àlọ àlọ lẹ ń pa. èmi tó lọ kọ kò sí ní ṣọ́ọ̀ṣì rẹ̀. Ah! èyí là ń wọ́n yẹ owó. ó ń sun ẹ̀sẹ̀ sí mi. Hmm. tá a bá yà mí wọ́n fọlọ́gbọ̀rù wọ. èmi. bẹ́ẹ̀ náà sọ lórí pé mo rọkọ̀ kẹ́mi wà lọ rè é tá a padà. ìgbọ́ ayé kìí ṣe gbogbo àwọn ọbẹ̀jì wọn gbádùn wèrè lélẹ́yìí. ọ̀wọ́ arẹ́ ni báṣọ̀tà mọ́ owó ẹ̀dì kejì rẹ̀ ọmọ kẹ́hìndé ó dá irú ìyàwó lẹ fẹ́ kí wọ́n mọ̀ pè mí. ìyá wọn náà nù ṣùgbọ́n kíní ọkàn ló ń bà mí lẹ́rù o. kíní kíní ọkàn ló ń bà mí lẹ́rù o. kíní ọkàn. a ní nǹkan kan ṣo nǹkan kó ṣo. so gbẹdẹ. Eh. ẹyọ kan ṣoṣo tí bàbá rẹ bá tọ́ mi mú máa bá tiwọn tó ọjọ́ mọ́ rẹ. Ah! ìwọ ìfẹ́ tó fẹ́ràn gbàtọ́ fẹ́ kú. ó yà ìfowópamọ́ tọ́wọ́ gbẹ̀rù gbígbóná kò gbẹ̀ngbóná fún tọ́wọ́ gbẹ̀rù tútù kí wọ́n gbẹ̀ngbóná padà gbogbo òkúrò rẹ̀ kò gé jẹ kò b tiẹ̀ wá jálè náà kò yẹ kó le tó yìí tí ọmọ ìyá méjì tó fi wá di ọ̀tá ara wọn tó yìí. tí nǹkan kan báyìí lè sọkọ mi tó bá gbọ́ iná ìní ayé ní jẹ́bẹ̀. wọ́n yọ ti ẹ̀yìn méjèèjì mọ́lẹ́ ní kò sí ìka sí ọ̀sẹ̀ lẹ̀. wọ́n ti ẹ̀mí wọn lé ẹgbẹ́ òní mọ̀ sí. ibi ọkọ̀ ẹ̀rọ kò rẹ̀ wọ́n lọ́wọ́ bá yọ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ní wọ́n sì ń tọ́sẹ̀. ọmọ bá ti tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni tó jù bẹ́ẹ̀ lọ. tí tó bá ṣeré fún yín tán mm. ẹ tún gbàdúrà kéèyàn tó kunu ẹbí yín kí wúrà tún. ọlọ́run tẹ̀lé jẹ́ ká tọrọ fún wọn nídìí wa. ẹ jẹ́ ká kí wọn káàbí ṣe ètì múrímúrí ni wọ́n ná owó tẹ́ẹ̀ná mi tẹ́ẹ̀ná mi owó tẹ́ẹ̀ná mi torí màmá ẹ̀ máa ní sàárà ní bàbá. sí oníṣẹ́lá wọ́n sá mi débi pé ah, bóyá ni ní fi ṣe ah. orin yìí lẹ̀. ọlátijọ́ ọmọ mi dà kí ló mu kí ló ṣẹlẹ̀. pélé wúrà irú kó wọn ló pa pélé wúrà. èmi mo pa. Ah, ó ṣe kí ó ṣe kí ó ṣe kí mọ̀ wípé nínú ilé ìtura yìí ibẹ̀ ni wọ́n ti pa pẹ́lú ewúrà. ojú tẹ̀ ojú tí mo jẹ̀ kí olómi àbójútó bàbá mi tẹ́ ti kó láyà jẹ. èmi ọkà ojú ọ̀nà tí máa lébùrù kọ̀ọ̀kan fún ọkà pa bàbá ń jọ́sí ọmọ dàgbà yín dẹ̀sà ìjò hmm. ikú tó pa bàbá ó padà ọmọ. sọ́ọ̀nì ṣe é fẹ́ kú ni. bàbá fún gángan mi fọ̀kú fà fọ̀fọ̀ kú fọ̀. Ah, bẹ́ẹ̀ bá rìnrìn bẹ́ẹ̀ sẹ́sẹ́ ẹ̀ máa bẹ̀ yín sẹ́kísẹ́. kọ́lá ọ̀sán ẹ̀ kú ni sọ́ọ̀nì bọ́bẹ̀ jẹ́ Coming soon on Okiki Premium TV. Ah, ẹ̀jẹ̀ kọjá lọ́mọ àwọn bọ̀dá fẹ́ntìrà kí lè ṣe ìdílé ṣe ìdílé ṣe ìgbà tí ìnáwó ti máa ṣe kí ìgbè tí wọ́n ń bọ̀ ìdílé ọ̀rọ̀ ìṣọ́ọ̀bù ìyá náà èmi náà lẹ́yìn tí mo ti ìyàwó ṣe ìrọ̀lẹ́ ní ṣọ́ọ̀bù kan ó kó èrè ọtí ọtí mo ní ọtí. ó ṣàmà wọ̀ ọ́ ó ń bọ̀dà wájú sí i. ní ti nǹkan kókó mi ẹni ilẹ̀ bá a bá sọ fún mi kò bá a bá ṣe ẹni láti ẹ̀dọ́ àjẹ èyí ti nǹkan kókó mi jáyé lọ. ọ̀pọ̀ ìṣòro ẹ wá dúró pé mo ti sọ bí. èmi ní ti tẹ́lẹ̀ náà gbọ́ ìyẹ̀wò tó ló gbà wọ́n pé ó ní àgbàdo ìgbà tí jáde ta ìdí tí mo ti rọ̀ sí ẹgbọ́n mi kò mọ̀ pẹ́ ẹ̀ i ó lè máa ó dẹ̀ èmi mọ̀ pé bí a ti lọ sọ́ọ̀bù ní ìlànà ìlànà púpọ̀ orí ikú ni ayé ti dé ìmọ̀ ìdára àbí kékeré ọ̀kadà àti ìpèsè ó bá ń gbé mi lọ́gọ́ mo lè yọ orí jáde nínú mọ́tò fi hàn ṣubú dànù mọ̀ pé mo ti wá àbẹ̀ mi lè fẹsẹ̀ kálé máa tó ẹ̀ kó lè kó nínú ìgbà àbúrí àwọn rẹ̀. Nígbà tí lọ́kọ̀ nítorí mi ti wà sílẹ̀ lẹ́fẹ̀sẹ̀ lè dé máa tó àti ẹ̀ fún mi. Ìyẹn náà pè ní káàkiri àwọn afẹ́ṣẹ̀ sálẹ̀. Àwọn ìlànà ìgbà ìgbà sálẹ̀. Ìgbà ìgbà ìgbà sálẹ̀. Ẹ̀yìn kò kí ẹ̀yìn babalọ́lá ni ó ti gbọ́ bá ọlọ́lá sí ó yẹ kẹ́ ẹ mọ ìgbàgbọ́ ọ̀la ni àmọ́ kẹ́ ẹ wọ́n fẹsẹ̀ rìn káàkiri báyìí ọ̀dà tó. ẹ ẹ ṣẹ̀mú ìlànà wọn ló ti fà á lọ́la. tó o tẹ̀lé torí mo ti wà ní láì tó ìlà ìwọ máa ń kí ìgbà máa Ìyí ti ló kí ẹ̀yìn hmm. ìwúwọ̀ ṣe lè fẹ́ tó bá ìyá ìkúrò àti ìyàsí ìgbésà fún ìkọ̀kọ̀ àti kẹ̀kẹ́ orí tí ẹ̀wà bẹ́ẹ̀ kí ẹ̀wà náà ní kọ́pítà yọrí lórí kóòdù rẹ̀ wà bẹ́ẹ̀ lórí ìjọba ọjọ́ ìjà máa rí àtúndà àwọn àjà tábìlẹ́ lórí tábìlẹ́ lórí. ìlú òkè tí wọ́n máa yẹ̀ ìlú òkè tí máa yẹ̀ láì máa yà ìjọba máa yẹ kí wọ́n yẹ jáde. jẹ́ka àwọn tó yẹ gbọ́dọ̀ rí sí ìgbà tó yẹ lẹ́yìn rẹ̀ tó gbọ́dọ̀ rí ẹ bá tọrọ owó lọ́wọ́ bá wọn bàrà kí òkúta sí ìbẹ̀rẹ̀ sí i. ṣé wọn náà ti wá rí nǹkan tí mò ń sọ nísìn mò ń sọ fún ọ pé ìjà rọra rọra sí di rọra ìta gbangba láwà ah! ah! pẹ̀lẹ́. bẹ́ẹ̀ àtẹ̀wá mọ jẹ́. Hmm, ọba ti bèrè bottle water sọ wọn pé nígbà tá à ń sọ à ń sọ̀rọ̀ ìjẹsà mo ní client ni o ní ìjẹsà ìwọ sí jẹsà kánìmí bẹ́ẹ̀ dọ́gbọ́n tí mo bẹ́ẹ̀ dá yìí ṣé àyè gbádùn màá wá báyìí oníjẹsà kọlà sóhun ṣé ìlà tó kọ sóhùn òun ló fẹ́ sọ ni kí ló kàn pẹ̀lú jẹ̀sàkọlà sóhùn. ká mọ̀ pààrọ̀ ká mọ̀ jàre jẹ̀sàkọlà sóhùn bẹ́ẹ̀ ni bí ẹ bá wá ṣètò owó tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ irú mi sí jẹ̀sà irú jẹ̀sà sí mi tí ọwọ́ ẹ̀yìn mi ni ìjẹ̀sà kọlà ó kọlà sóhùn ok màá wá gbé ẹ débẹ̀ tó bá débẹ̀ sọmọ pé téèyàn bá try láti lọ sí Dubai tó bá máa lọ́dọ̀ àwọn ọmọ mi tán tẹ̀ka èdè tó wà lẹ́nu ẹlòmíì tẹ́lómi bá sọ èdè Ìbàdàn báyìí wàá fẹ́ bẹ́ẹ̀ lùgbó ẹ tán bá sá picture báyìí tó bá dẹ̀ rí wọn Dubai náà wà o nínú picture báyìí picture wọn tó máa rí ah, ah, má jẹ́ kínní tán fi ń fa ọtí ẹ tó bá rí wọn nu picture wọn máa fine tán bá sọ̀rọ̀ sí ẹ even though kó máa lọ tán bá sọ̀rọ̀ ẹni wọn jáde wàá kọ́ wíwé ah bọ́dá yìí ẹlẹ́dẹ̀ báyìí lẹ́nu. àmọ́ síbẹ̀síbẹ̀ ìjẹsà ọ̀dọ̀tí ó sì lúko ìjẹsà dọ̀tí ẹ gbé lọ káwọ̀sì kan lọ fọ àbí kí ni òun rádaràdà tàbí kí ni wọ́n ń ṣe ọ gangan náà ìjẹsà dọ̀tí ìwọ fún rẹ ní tó máa ń bí mi lọ́rọ̀ ẹ ni pé wàá máa complain ìwọ fún rẹ gan tó jẹ́ pé à á manage ẹni ìwọ tó jẹ́ pójú kan ló ní wàláì sídi wàláì tàlá ìsọ́n bíi àlàsí làwà wàláì mi lè tó sí ẹ. tí ah! ah! ah! o ti ní tó ṣe kò sí wàhálà èmi èmi ló ń bá wípé olójú kan ni mí. irọ́ èmi ló ń bú. irọ́ o ti dáa bẹ́ẹ̀ o ti dáa bẹ́ẹ̀. irọ́ sórí bísínẹ́sì tó wà láàrin èmi àti ẹ látòní lọ mo ti fi gígùn. kí ló ń ṣẹlẹ̀ ah, láìsí gist lover kí ló dé tí wọ́n máa sáré mú sórí dání gangan náà. àkìlọ̀ ah, ń bá káàkiri sọ ọmọ ẹni lover jẹ́ ọba rùn <laughs> ìwà tèmi mọ̀ ju tọba lọ n tó ṣe lónìí. ní sùúrù fowlẹ́sì ni wọ́n pè. ó dà ẹ má bínú o fowlẹ́sì tún ni wọ́n. yasun ah, a jẹ́ pé àwọn gist lover ti dé fowlẹ́sì ń gbà náà. ní tó ń bá mi sọ yìí látòní lọ àjọṣe mọ́. Ah, ah, ní sùúrù sídìí ní sùúrù ní sùúrù gbogbo nǹkan kékeré báyìí wàá sáré bínú nǹkan kékeré báyìí wàá sáré bínú. àwọn ọmọ wa bá mi sọ̀rọ̀ bíi kíní sọ́ọ̀mọ́ mi ni mo ti já ọwọ́ ẹ̀ sọ pé wo lè fẹ́ mi tani ló lè fẹ́ wọ gan ta ni ọ́ ta ni wọ́n náà wọ́n tó kọlà sí gbogbo ẹ̀kẹ́ yìí. ṣebí ẹ̀kẹ́ lèmi tún kọlà sí ta ni wọ́n mo sì dáa ju ọ lọ. ọ̀rẹ́ àjẹ́ mi lọ. irú làwọn ò dáa jẹ́ pé àwọn ọmọ làfẹ́ lagi. ó ti dáa bẹ́ẹ̀. àjọ súnmọ́. àjọ máa ṣe àjọ máa ṣe ó bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn kókó nǹkan tí mo fẹ́ lọ point tí mo lọ gangan ni pé sídi ìjẹ̀sà sọ fún mi pé òun sẹ́ndì ten k sí ọ torí mo rí i pé ìwọ̀nba owó tó ń wà tá a ti close ní ṣọ́ọ̀bù báyìí wàá emi àti a máa ra dọ́gbọ́n a máa wá sọ̀rọ̀ wa o máa fún mi ní gò kan ṣé ọtí ni kémi wá mu ìgbà míì ó máa rọ mí yó má máa ṣe báyìí lọlé. èmi ò máa gbọ́n mi délé. kí ni bẹ́ẹ̀ irú owó send. ó sẹ́ndì sí irú tẹ́ǹkì yẹn sẹ́mi ò lẹ́tọ̀ọ́ sí ni. kò sẹ́ndì tẹ́ǹkì sí mi. èló ló wá sẹ́ndì. one seven. one seven. ah Se client tún máa ń parọ́ fún client ni one seven. iye bẹ́ẹ̀ ni one seven lọ sẹ́yìn. ok ká tiẹ̀ ní jẹ̀sà parọ́ irú seven hundred orí ẹ̀yẹn ṣé kò yẹ kó tọ́ sí mi ni. rárá o kí ni kí ni nǹkan náà kí ni. ẹ ṣe fifty fifty. bẹ́ẹ̀ ni ìyàwó bẹ́ẹ̀ ni ìyàwó. ṣé fifty fifty kọ́ ló yẹ ká pín ni. bí o ti bó o ṣé kọ̀ọ̀kan tẹ̀lé ara ni gbogbo bí mo ṣe máa ń dì mí mi sọ̀rọ̀ kọ́ra máa ń ní mí o lè máa jẹ jù mí lọ ìlọ́ mu tíráfì tí mo mu wọn tù. ìwọ lo ní mọ̀tì ló fẹ́ mu ara àwo náà ara wo ló máa ń pálẹ̀ gan nǹkan tó máa fi ń dẹ́rù bàyàn nìyẹn tó wáyé pé kó tẹ̀ lára ni mo lè change client o mo lè lọ gbé Bobrisky o. ẹ ọ dàbọ̀ ah. gbà náà ọ dàbọ̀ ah, rọbìsì tí o bá ṣe pé kìnìún jẹ sáwọn fọ́ńtẹ̀ ńlá ara òun náà. tí a lọ sèdè tí ọ̀rẹ́ òun ò gbọ́. nǹkan tí èmi sáfẹ́ sọ fún ọ ni pé kókó bíìlì ẹ̀ eré tó fi ń bíìlì ẹ̀ lówó kéékèèké yìí kò dáa èèyàn máa ń bíìlì client ni. bẹ́ẹ̀ ló ní sí. ẹ̀ ń tọ́ bá lọ bíìlì ẹ client rí pé à na food money food money ló máa máa send sí ọ ẹ ti ṣe dating báyìí ó ṣe billion ẹ̀ bíi one point five million. Hmm. Ah! kí ló ṣẹlẹ̀. my bad. Eh? my bad. mi ò mọ̀ pé yẹ kí n bíìlì ẹ̀ lówó tó tó wá. Ah! oh god. my bad. mo ti mọ ti ń sè. kí ló fẹ́ ṣe. ń bíìlì lówó ń fọ́ọ̀mù fún bí ọ̀sẹ̀ tí wọ́n fomi pò irú mẹ́tọ́dù irú mẹ́tọ́dù nítorí pé mo bá ti rí mo ti ìfẹ́ mi ọkọ mi mo lówó kan tí mo nílò owó tí ìyá rẹ̀ tọ́jú sí mi láwá nígbà tó tọ́jú owó sí mi lọ́mọ wá sọ́ọ̀nù tákùn bá ń wà n ti sọ fún un ah, ah. ó sì máa ń sọ fún mi pé òun ò kí n ké ìyá rẹ tọjú owó sí ọlọ́wọ́ wá sọnù kó bọ́ wa só jẹ́ gọ́gù ni àbójẹ́ sars wàá ní kó fún ọ lówó kó bẹ́ẹ̀ wá bá wò ọdẹ àyìn sọ bẹ́ẹ̀ fún gbà. tó bá irú one point five million yẹn tóun bá wọlé o lè fẹ́ mi bí eight hundred tó bá fún mi bí eight hundred irú seven hundred orí ẹ̀ náà ìwọ náà á dì í mú. kí ni yun sọ gbárù ẹ ṣe bí mo mọ̀ pé. fún wáìnì mi bàbá wáìnì mi start mọ́ lọ ìwọ ló sì ná sọfẹ́ máa ń jẹ dúró náà lọ ni. Ah, ẹ mi dùn èmi ni mi dùn máa nù. àyìnbá tó wá dé ọwọ́ mi dùn máa fẹ́ máa jẹ dúró lórí lọ kí ni yun. Ah. bọ́ bá fún mi one point five ń fún ọ bóun ló ṣe ní one fifty tó fútì fún ọ. nínú èlò. one point five. ok ọ̀rọ̀ rẹ yé mi ibi ká máa yọ ná kó má dàgbà tá a ná lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ náà máa yọ one fifty àmọ́ ibi tèmi ò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ one fifty tèmi ni pé màá kọ́kọ́ wá bí máa pe gbogbo àwọn ọ̀rẹ́ mi máa invite wọn máa ní kán fún wa ní crate ọtí máa wà lọ́wọ́ àwọn ọmọ ní two five. Ah. jẹ́ kẹ́ńtù kẹ́sìnù. kẹ́kẹ́ soup. ẹ ẹ sídi. mo fẹ́ ní kí wọ́n gbé ẹ̀kẹ́ soup wa. Ah, eh, ìyá àjẹ kan gbé méjì wá. rárá ah, o ẹyọ kan ni wọ́n gbọ́ àpọ̀n jẹ ah ara nǹkan tá à ń sọnù ọ ní client owó oúnjẹ lọ sí ń gbà lọ́wọ́ ẹ̀ ṣé bóyá kọ bílì ẹ̀ lówó áùsì. ẹ ẹ mọ̀ bí ṣe ṣe àmọ́ kẹ́kẹ́ soup tí wọ́n fẹ́ gbé àpọ̀n ni ah. àpọ̀n ẹyọ kan jẹ ni. ah tún máa pín kiri jẹ ni. bẹ́ẹ̀ni owó tí mò ń dá sí kóló tí ì pè mo fẹ́ mọ bí ń ṣe dáwọ́ pé. owó owó wo lọ ń dá pé ṣe bí eh, client. kẹ́kẹ́ soup ẹjọ́. ẹ̀gbọ́n mi kí ló dé tẹ̀ ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ ayé yóò máa gbá kéèyàn máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́. ẹ kí ni mo wá fẹ́ ṣe onímọ̀ ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ mo ń gbìyànjú mo ń struggle mo ń lọ bíṣẹ́ àmọ́ nígbà tí iṣẹ́ ò wá kí ni máa ṣe mi ò ní para mi. ẹ̀gbọ́n mi àyè gbìyànjú ọ̀tọ̀ àyè àdúrà ọ̀tọ̀ ẹ túbọ̀ gbìyànjú sí àyè ìgbìyànjú ọ̀tọ̀ àyè àdúrà ọ̀tọ̀. bẹ́ẹ̀ni. Hmm. kí n wẹ́n kúnra ló ń sọ yẹn o. bẹ́ẹ̀ni bọ́dà mi ẹ mọ nǹkan tẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀gbọ́n mi ẹ jí ẹ má sùn gẹ́gẹ́ bí àṣà tẹ máa ń dá tẹ́lẹ̀ wípé jí má sùn ẹ̀gbọ́n mi ẹ jí. gbogbo tó ń sọ ló yé mi àmọ́ òun sọ́nsìn ò ní kí n jí kí n má sùn ẹ kí ni mo fẹ́ ṣe gangan. ẹ̀gbọ́n mi ẹ mọ nǹkan tẹ́lẹ̀ ṣe mo mọ nǹkan tí mo lè ṣe. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. tí káwá ní mi ò gbìyànjú tó ní. bọ́dà mi àyè ìgbìyànjú ọ̀tọ̀ àyàdúrà ọ̀tọ̀ bọ́dà mi ẹ túbọ̀ gbìyànjú sí i. Sidi kéèyàn bá débi iṣẹ́ ìṣìnà máa ń sè olùwàkáwọ́ gbéra bí ìgbà kí sírò náà bá fẹ́ gbá fúrí kìkì ó mọ̀ pé gbà tí wọ bẹ́ẹ̀ àfẹ́wà green do ni èsì pé àfẹ́wà ṣe praise and worship ìwọ náà gba tówẹ́lì kò fi túra ká ní bẹtúrúmù kó dẹ̀ bọ́ sábẹ́ dúbì ká bẹ̀rẹ̀ ṣẹ́. ń ṣe o mi ò ṣe òwe jẹ sà pé o lérò pé mo gọ̀ ni àṣì mo já mo ti já rìn sí ládàáyé oníṣìí nọ́mbà rìn mo ti já pé bó ni tá a sọ tẹ́lẹ̀ owó tọ́lọ́ fún mi hundred thousand mi wà ní hundred thousand bẹ́ẹ̀ ṣùgbọ́n mi sọ pé mi ní fún ọ lówó. ọba ti tẹwó èmi náà tẹra lẹ tọba tẹwó èmi tẹra mi lẹ. ẹni bẹ́ẹ̀ fẹ́ tẹ hundred thousand ganan gan ásà ti délẹ̀ lérírí médélẹ̀ lérírí mẹ́mọ bíbẹ̀ ṣe rí mẹ́mọ kiri mẹ́mọ kankan ṣùgbọ́n mo jẹ́ kí n fún ọ ní assurance sórí kí lè dá ọ lójú pé màá fún ọ ní hundred thousand ìwọ fóònù mi rí ìgbà dání. kí ni ìrún fóònù títí tó ṣe pé five thousand gan kò lè dúró fún. a sì gbórí orí fóònù náà mo sì ń bá client mi sọ̀rọ̀ ibẹ̀ náà mo dẹ̀ àfi tẹ̀wó fún ọ ṣùgbọ́n kí wọ́n bá gbàdá nígbà ọkàn yà balẹ̀ pé màá tẹ̀wó fún bá ti gbà padà. ìyún náà ni wọ́n ní ẹni àkọ́kọ́ tí ìrìn jẹ́ ọmọ fi tẹnu sọ́bẹ̀ sáà ti client. ẹ kí ló wá fẹ́ kà sí bẹ́ẹ̀. kọ́kọ́ bọ́ tẹ̀wó náà ah, kí bá ṣe gbogbo èèyàn kan kí n mo ti mí ní gbogbo rẹ̀ bí eighty thousand mo ṣe à fún ọ ṣùgbọ́n ètò pé gan ṣùgbọ́n tẹ account number rẹ kí n fún ọ ní fifty coin. Hmm. zero two three six hundred one seven eight seven women bank ó kọ mí bẹ́ẹ̀ ẹ má ṣe fẹ́ kàrà àti o. ìlú fojú ara rẹ rí nílẹ̀ ní kálá tó o ti láìkó ojú òun rè. successful therapist wọn ti yọ báwọn yóò ti lọ báwọn. ẹ ẹ ó yá gbà èyà bí owó ìṣe successful bẹ̀ ìwọ náà la kákémi náà successful lára rẹ̀ kí gbogbo ẹ̀ sí rẹ́ mú gbàgbàgbà. àwọn láìkì owó tọrọ wọn lè ka mi. bóyá ká yọ kọ́tìn kò fi kọ́tìn bò ó. ọ̀sẹ̀ ní ti tẹ̀lé kíni mo bí gbé lura ti tán lọ. ìjẹsà nígbà tí gbàgbé kí n sọ fún ọ pé mò ń pẹ́ kó. ìgbà wo lomi ṣiṣẹ́ ní filling station. àlejò mi dé. ààrẹ ti wá la sórí pápápá náà nìkan ká fẹ́ ṣe mọ̀ pé mi náà gbọ́dọ̀ sunlé kíkan sáré ṣe tán ká bá ti ṣe tán bẹ́ẹ̀ wá kàn sáré kiri lọ wádẹ lábàlejò rẹ nu léèlè sáré ṣe nǹkan kó fẹ́ ṣe. rárá ìyá pupa ti dé ìyá pupa oṣooṣù. ìyá pupa oṣooṣù ah ìgbà wo ló dé. wọ́n ti dé láti ibi ìjẹta báyìí wọ́n ti lo ọjọ́ kan àtààbọ̀. ìyá pupa sọ fún ọ pé kó mọ̀ gba transfer. kẹ̀sí àwọn ni wọ́n ń lo àkáǹtì mi mú lo àkáǹtì. ṣùgbọ́n ìyá pupa rí kó mọ̀ mú yẹn gbogbo nǹkan kó mú ń ta àti ẹran kó jẹ wọn mọ̀ ń pa rẹ̀ àmọ́ mo mú mọ́ọ̀tì kí àkópa lè mọ̀. ẹ sì wá ara ó mọ̀ bó ṣe àṣẹlẹ̀ ni pé gbogbo ẹ ti ṣẹlẹ̀ náà aláàtì ti wọlé ó dẹ̀ ti owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́nu ẹ̀sìn bá ti jẹ tana ti. ọjọ́ kan àbọ̀ ni wọ́n lò. ẹ máa kí wétà bá mi gbé stout wá bẹ́ẹ̀ máa fi fọ̀ á mọ́. ọlọ́run ṣe ṣe bó o ṣe ó ń da etí mo fẹ́ wo ah, ìyá pupa kó èmi ọmọ tí èpè sixteen. ẹ jẹ́ kí n kí ìyá pupa kó di. àní tí o jẹjà sọ̀rọ̀ rẹ o. kí ni sọ̀rọ̀ rẹ o rẹ kí ni mi. o ń gbàdúrà sọ̀rọ̀ gbàdúrà sọ̀rọ̀ pé sọ̀rọ̀ pé wọ́n sì mọ̀mọ́ ya wèrè lẹ́dà. nígbà tó wá ya wèrè kò bí náà sì ń wì mo ní mò ń pe pò sí òde ìfarabalẹ̀. mọ̀mọ́ ya wèrè lẹ́dà. Ah, kí ló ń bá káàkiri. yèsò fẹ́ máa bá ṣe kí ni ilé tẹ́ra mi nílẹ̀ owó ni màá máa ń gbà. owó owó ló máa ń gbà màá mọ̀ lẹ́yìn. yàtí ìrìn ìsìn. ó ah! pariwo mú faraba ẹ wá máa lọ wá máa lọ ó ti tó ṣé mo lọ ó ti tó ẹ ò mọ̀ kàn ó ti tó wá máa lọ kó bá yá bẹ́ẹ̀ sí bá ń kọjá bẹ́ẹ̀ ni mọ̀ pé mo kọ́ tẹ̀wó sí ọ ní olúwa ẹ̀ réèpù ni ẹ̀wọ̀n ẹ̀wọ̀n dẹ̀ rèé ẹ̀wọ̀n mi lásọ ẹ̀wọ̀n. ní ọ̀pọ̀ ní ìsìn. ẹ mọ̀ wọ̀ọ́rí wá máa lọ sẹ́ẹ̀ ọ̀ fún mi lówó tó kù àmọ́ mo fún ọ. o fún mi lówó kí mo. rán bíìsì. so ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́. bá ń gbé mọ́ọ̀tì tí mẹ́mẹ́. mọ́ọ̀tì èwo. tí mo mú. mọ́ọ̀tì kò fowó rẹ̀. mọ̀ wọ́n rí gbà. mi ti ṣe tán mo fẹ́ lo ẹ̀wọ̀n ó yá wa máa. jẹ́sà fún london náà mo fẹ́ sí gòkadà. lọ́wọ́ mi náà. kò sí. five hundred naira ló wà o. jẹ́ mọ̀ mú gbogbo rẹ̀ lọ péré da fún ogunlaka yóò sì mọ ìyá bá fojú rẹ fojú àfojú wo èmi kan pariwo sí ọlẹ́ni ó ti rẹ́ẹ̀pù mi ò sí ní ti rẹ́ẹ̀pù mi. ọ̀nà tọlọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí ìdí ni àlà ìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ṣẹ́ Olúwa ṣùgbọ́n àwa tó gbólúwa gbọ́ a kì í yóò pòfo láyé. bá mi ẹ. ẹ ò ní pòfo. àmín. ẹ ò ní ròfo. àmín. ẹ ò ní gúnlẹ̀ síbò tí ò fo. àmín àmín Èdùmàrè. Hmm. alàgbà díẹ̀ báyìí ìṣẹ́jú díẹ̀ díẹ̀ ló kù tẹ́ ò dìbì ọ̀la yín. àmín. tí ilẹ̀kùn ògo náà bá ṣí fún yín. àmín. ẹ máa lókìkí ẹ máa dẹni ọlá ẹ máa dẹni ọ̀la ẹ máa di èèyàn tí aráyé ń wárí fún tẹ máa máa lọ báyìí tó máa á ah, bàbá ló ń bọ̀ yìí bẹ́ẹ̀ ni. ẹ jọ alaba kí wàá ní ohun tí mo máa ṣe gangan ẹ hmm. ṣe dé àti gbàwé ń ṣe wàhálà fún mi ṣùgbọ́n àwọn ẹjọ́ mélòó báyìí sì ń ṣe máa gbà ẹ̀kọ́ láyé mi ẹjọ́. ọlọ́run ń béèrè ìgbàgbọ́ yín hmm. torí pé ó ní tí ìwọ bá ní ìgbàgbọ́ wà sọ fún òkè nì kó ṣídìí òkè náà a sì ṣídìí hmm. bẹ́ẹ̀ ni ó ní ìgbàgbọ́ ó ní ìjẹ́rìísí ohun tí a kò rí àti ìdánilójú ohun tí à ń retí hmm. ìgbàgbọ́ ni sà hmm. ìgbàgbọ́ ṣe pàtàkì nínú ẹ̀dá. Eh, alàgbà mo dúpẹ́ lọ́wọ́ yín hmm. eh, ṣẹ́ẹ́rì gbogbo ibi tí ẹ sọ dé ó yé mi ó tún yé mi jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n báyìí sáṣẹ máa ṣiṣẹ́ rí àti gba àwẹ̀ kò ń ṣe wàhálà fún mi àmọ́ mo fẹ́ kí ayé mi change ẹ eh, mo fẹ́ kí ayé mi change jù báyìí lọ ẹ jọ ẹ sọ báyìí sáṣẹ máa tọ̀ tó bá ipá àwẹ̀ náà ni máa gbà á máa gbà á bíbélì ní láìsí àwẹ̀ àti àdúrà a kò lè rí ohunkóhun gbà lọ́wọ́ ọlọ́run hmm. àwẹ̀ tẹ mẹ́nu lọ yẹn gangan òun ni hmm. ibi àwẹ̀ yẹn gangan ibẹ̀ níṣẹ́ wà ṣùgbọ́n tẹ bá fẹ́ gbà ẹ gbà pẹ̀lú ìgbàgbọ́ hmm. bẹ́ẹ̀ ni bó bá ṣe rọ̀ yín lọ́rùn sí bó ní kẹ́ ṣe gbà o ẹ máa gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje ọjọ́ méje péré lọ́nà bá ṣí lọ́nà bá là lọ́mọ yín bá tẹun tẹfẹ́ hmm. bó bá ṣe rọ̀ yín lọ́rùn ní kẹ́ ṣe gbà á tẹ bá bẹ̀rẹ̀ láàárọ̀ ẹ lè break ní six o'clock ẹ dẹ̀ lè break ní three o'clock kódà ẹ lè break ní twelve o'clock bó bá ṣe rọ̀ yín lọ́rùn. ìjà ti wà pẹ̀lú ìgbàgbọ́. Ah, sà àṣẹ wà lẹ́nu yín ẹ kàn fi ìgbàgbọ́ tì lẹ́yìn gbogbo tẹ bá fẹ́ bẹ́ẹ̀ ni yọrí sí rere. báwọn tún ṣe olúwa báwọn tún ṣe olúwa o ó rọ̀ wọn ọ̀sán wọn alẹ́ wọn o báwọn tún ṣe olúwa. alàgbà ẹ ká gbàdúrà. Jehovah Jésù Kristi màíkẹ́lẹ́ mímọ́ bàbá wa àti ọlọ́run wa ní ti ẹ̀ṣẹ̀ olùẹ̀ dáríjì ọ̀ṣẹ́ yìí ọlọ́run a tọrọ fún àánú lórí wọn olùẹ̀ ṣàánú fún wọn ẹ la ọ̀nà fún wọn ẹni ọlọ́lá ni wọ́n ẹni ọlọ́lá ni wọ́n ènìyàn ni wọ́n ọlọ́run ẹlẹ́dàá ìgbàgbọ́ tó yè koro láti fi jẹ́ ènìyàn náà ẹlẹ́dàá. ọlọ́run mà jẹ́ èṣù bí mo wá sọ pé mo fi aṣọ sílẹ̀ torí ọlọ́run di fi síbì ṣé wọn máa dọpọ lọ mi rú ní ṣòbù ní ti bí kan ó kéèyàn bá fi kan léèyàn lórí náà èèyàn ah, mo fi rí ibẹ̀ ni mo fi sí. ìjẹsà ọmọ dèdèrè lónìí eh, bóyá ni gbogbo rẹ. ẹ jọ náà mo mi wá nǹkan kan ni o. kí nìyẹn ó ní aṣọ kí mo mú wá sí ṣọ́ọ̀bù níjẹta ni o mo ṣe wò pé kó wáyé pé mo ṣe ń jẹta mo pé iṣẹ́ kọ́sọ́mà pọ̀ ńlẹ̀ ọ̀gá sì ní láìkí kí n máa ṣiṣẹ́ ara mi kí n fi iṣẹ́ kọ́sọ́mà sílẹ̀ òun ni òṣùgbó ní bẹ́ẹ̀ mo wá wọ pé kí n jíde o kí n ṣe ṣòkòtò mi kó bẹ́ẹ̀ mo bá wá aṣọ tí mo ń wá látàárọ̀ kí mo fi ń làágùn. ẹ̀yin dákun. Ah! Ah! tó ló wá kọ́kọ́ pariwo bẹ́ẹ̀ ni pé ìwọ lo ọwọ́ rẹ ló wà pé kí ni kí ló máa ń ṣe ọ̀nà ẹgbẹ́ ní gbogbo nǹkan kékeré bẹ́ẹ̀ wá ti fi máa ah, ah. voice out. kí ni nígbà tí owó ilẹ̀ wá. ẹ ó dàbí kọ́lọ̀ ẹkùn bẹ́ẹ̀ kàlákì níbẹ̀ ó wá ya níbi ya bẹ́ẹ̀ ìgbà kí mo ń bọ̀ láti patí ya. ṣòkòtò ni. ṣòkòtò ni. Ah, ṣòkòtò kàlákì ni orí ibi kíní mẹ́rẹ̀ fi sí. owó rẹ̀ lu owó rẹ̀ lu. ìmọ̀ ìmọ̀ òun dàbá mu wá kí n sáré ran. ìmọ̀ pásọ̀ òun lọ sọ ẹ̀yìn bẹ nínú sọ̀rọ̀ ibi tá a máa ń kó aṣọ tí kọ́sítọ́mà bá dá padà tí wọ́n bá ti wọ̀ ọ́n tí wọ́n bá dá padà tá a máa ń kó sínú báskẹ̀tì wọn inú rẹ̀ mo fi sí níbẹ̀ mẹ́ lọ dúró náà o ọjọ́ wo ló fi sílẹ̀. aṣọ tó yí oníkàlàkìnì lọ́yà alábẹ́rẹ́ ayì ọ̀rẹ́ rẹ bẹ báyìí òun náà ní sẹ́ iná mọ̀ ń sọ níbẹ̀ nínú aṣọ tí àwọn ọkọ sí ọmọ ìgbà. ẹ̀sìn ní farabalẹ̀ jàre farabalẹ̀ kí n bá gbọ́ yé nǹkan kan tó yà láti sọ fún mi ni pé aṣọ báskẹ̀tì kí mo kí n máa bá mi kó aṣọ àkísà kan bá lóṣù pé màá lọ máa sùn níná. àwọn aṣọ tó ẹ máa ń sùn nígbà mo sì rí pé àkísà ni mo sì rí àkọ́sọ́rà ni wọ́n lè padà pé kò dáa mọ́ mo sì sọ sínú báskẹ̀tì bẹ́ẹ̀. fìdí tí kò bá mi yé. ìdí mo dáràn ẹ mọ̀ gbà mí kìíní sí ìjẹsà dákun mọ́jọ yìí tó ṣe àbẹ̀ ti pín sípàdé ọmọ rà fún mi o sí èdè pé ìjẹsà ti wọ wèrè ibẹ̀ nù ilé ọsẹ mẹ́rin ẹ̀yìn dustbins rọ́bìsì ló ń ṣe nọ́sẹ́sìsì súbílìsì ni ló ń ṣe. kìnìún kìnìún kìnìún níbo ọgbẹ́ mo ikọ̀ kúrò lọ́rọ̀. ọgbẹ́ni ò lè wọ́ bí. kíkọ ibi tẹ tẹyin ìgbà tí mo lè ìgbà tí mo lè jẹ wọ́n rí yín kọ́. wọ́n bẹ bẹ̀rẹ̀ wa o gbogbo èèyàn kò máa bá mi ṣe tẹ́lẹ̀ ni èdè lè bá mi o. ẹ̀ta ló bá yín ìkíni ọmọ ìjọ yín kọ́ kí ló jọ yín pa kúkú ndùkú ni ah, nípa ẹsẹ̀ ọgbẹ́ni ó bu kí ló ṣẹlẹ̀. wọ́n ẹsẹ̀ ọ̀gá wọn lórí wọn ẹsẹ̀ bọ́sẹ̀ ń bi nínú. ó débi ó sì sáré wọlé bí ẹni pé kèsì ẹni mo bá lọ́rọ̀ rẹ. ọ̀gbẹ́ni ìjọba ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọn lórí wọn ní kọ́bọ̀ọ̀dù mi. Eh, ọ̀rọ̀ ti kúrò níbi káfí sí o eh, aṣọ kí mo máa ń fún yín eh, mistake ti wa o importation aṣọ mi ti wà nù aṣọ kí kí n lò séètì sáré séètì fọwọ́ kan. aṣọ ló ń fún mi kò yé mi. àkísà kí mo kó fún yín aṣọ mi wà lára aṣọ kí kókó wá last time o mo fẹ́ gbà á so wa okay sha so mo ko to so sha ite sha you know what you're saying mama mama se to ni phone na we want your government to so now oga mi mo ni wo akisa kenya so sori e pe sha don so pé on fo on fo ja la kisa èmi atokare mo kaka fo kisa so se oga kile kile go se ama kile wa toka go se so to mi wa rárá aso pe you're very stupid You must be stupid. Ah, èmi náà mọ̀ dúró lásán. Ṣága ń waṣọ àwọn ọkùnrin. Ìjẹsà mọ̀ níbẹ̀rẹ̀ ọmọ ògèdèǹgbẹ. Ọ̀gbẹ́ni ta ni. Ìbẹ̀rẹ̀ kọ̀ lágbẹ́. Èmi náà ti gbà kí tó gbọ́ abẹ́ yìí náà mo ti mọ̀ pé Oh yeah, Daddy. ó yá jáde ìdẹ́sẹ̀ jáde kúrò bí kílẹ̀lẹ̀ sáfúlẹ̀lẹ̀ wá kílẹ̀lẹ̀ kílẹ̀lẹ̀ kílẹ̀lẹ̀. omi wèrè wọn nírú gbà yìí. omi oh, irú ni. omi irú. Ah. àwọn àtẹ̀sí mi la ah. èmi Ghana security ọmọ kí wọ́n máa ń fi omi irú ba ògùn jẹ́ nílẹ̀ Yorùbá táwa wa. ẹ eh, nǹkan kún wa ṣe ń bè náà rè gbé ní mísàn méjì. excuse me tọ́ka bá ní ògùn lára ó ti bá ògùn ara wọn jẹ́ nìyẹn mi. Eh, ògèdè gbélé mi náà. àwọn tó bá jí agbégungbòrò ìkòyẹ́sọ̀lẹ̀ mi náà àpọ̀lọ́gùnjọ́ oníkòyọ́bẹ̀ kó bẹ́ẹ̀ náà. kì í tó débè wo fẹ́dúrà yé níbo ọwọ́ rẹ kọ́kọ́ bẹ kíni sọ. kọ́ bá súnmọ́ mi máa tẹ̀sí ojú. kọ́ bá tuntun tẹ̀ mọ́ fún mi. kọ́ bá súnmọ́ mi máa tẹ̀sí ojú. suzayi ọgbẹ́ni suzayi kọ́bẹ suzayi suzayi taya. máa get out ṣùgbọ́n ìwọ gan wà á mọ́ lára. tọ́ bá tuntun tẹ̀ ọ́ kú. àwẹ̀ mo bẹ yọrọ ojú kú bá tuntun máa tẹ̀sí olójú. àwẹ̀ máa sẹ́yìn tì rẹ̀. máa tẹ̀sí olójú. máa sẹ́yìn tì rẹ̀ kọ́bẹ kí ló sọ̀gà. Ah, kí ló ṣẹlẹ̀ i'm fine i'm fine mo wà ókè. Eh, fine o. Ah. mo wà ókè mo wà ókè. ẹ wà ṣe ń ṣe yìí. bàdá mi ah, ẹ ti fẹ́ break mm. ẹ fi mi náà break o. Ah, kí ló dé òun bá mi gbà wẹ ni. bàdá mi mm. bó ṣe ti yan àwẹ̀ fún yín báyìí lèmi náà ti bẹ̀rẹ̀ sí ní bá yín gbà o. Ah, bẹ́ẹ̀ ni ṣé yìí mọ̀ pé ìtẹ̀síwájú tí ó ní ìtẹ̀síwájú tèmi náà ni. Mm. torí ẹ pé àdúrà wa jọgbà làgbọ́rọ̀ ọlọ́run bó ṣe yẹ káàbùrò dáadáa máa ṣe òun ló ṣe èmi ò mọ̀ o mo mọ kó ń bá mi gbà. ó lè dáná ni. ló ṣe káàbùrò dáadáa máa ṣe ni. àǹtí mo yẹ ni ẹ káàbọ̀. àkúlẹ̀. wọ́n lẹ́ o. báwa ẹ̀ ń gbàwẹ̀ ni. bẹ́ẹ̀ ni. à ń gbàwẹ̀ ni o. ẹ máa gbàdúrà. ẹ ṣeun ẹ ṣe é kú ọkọ o ẹ ṣe ẹ̀kú ọ̀kọ̀ṣọ́ kọ́ òjèpo òun nìyẹn ọkùnrin ló má má jẹ gbogbo yà obìnrin wọn má gbádùn tiwọn àwẹ̀ ni mò ń gbà tí mò ń jìyà bó ṣe má dáa fún wa ni mò ń lé tó o bá ní kó wá bá mi gba àwẹ̀ yìí á lóun lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́ tó o bá tún bí lẹ́yìn ọ̀sẹ̀ kan á tún lóun lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́ tó o bá tún bí lẹ́yìn oṣù mẹ́ta á lóun lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn ò fẹ́ jẹ́ yà rárá obìnrin àti máa lálílá kọ́ máa láhùn tó dùn àmọ́ tó bá ti de wúrò wọ́n á tú dànù ni tó bá bí wúrò sí wọn lẹ́nu wọ́n máa tú ni àmọ́ tó bá tọ́ àwòyìn sí wọn lẹ́nu wọ́n á máa láhùn yìí ni wọ́n á máa mú bí ẹni mú mílíkì. bọ̀dá mi ẹ má gbẹ̀ṣẹ̀ o ẹ sọ fún àǹtí mo yẹ ní pẹ́fẹ́ gbàwẹ̀ o tẹ́ bá sọ fún pẹ́fẹ́ gbàwẹ̀ ọ máa bá wa gbà náà. èèyàn máa ń nígi lọ́gbà kò má mi sùn ẹ̀ ṣó fẹ́ mọ̀ tó ni bọ̀dá mi. máa wò ní tiẹ̀ wò wò wò máa wò ní tiẹ̀. ẹ má wọrí mi máa sọ fún wọn ó dẹ̀ dá mi lójú pé wọ́n máa support wa láti gbàwé yìí. bísí kìlè bètè. ẹ ká sọ ẹ kú iṣẹ́ o ẹ kú dédé wòye o ẹ kú iṣẹ́ o. ẹ jọ kí ló ṣẹlẹ̀ láti bọ̀ o. ẹyin nínú agbègbè yìí náà ni àti pàápàá mọ́ra wa tá a bá ríra wa ẹni tí mo wá wà ò lè dì náà mi. kí náà ń béèrè lọ́wọ́ yín kí lẹ̀ ń wọ́n ní à ẹ dákun o ta lè ẹ béèrè o ẹ sọ pé ẹni tẹ béèrè ẹ ọ ẹ ẹ mọ̀ra yín ta lẹ mọ̀ ń bí. ara ọmọ le abara agége sórí yín pé sá. à ṣé ibi ìbá ìjọlé onífà ni àbójọ gba wèrè lójú yín. àti pàápàá ẹ̀ rẹ̀ define me did I look like lunatic ṣé mo jọ wèrè lójú yín ni. ẹ ẹ jọ wèrè ni ẹ wọ aṣọ báyìí tẹ́lẹ̀ wo ló bá yín rán aṣọ tí a fẹ́ báyìí à ẹ múlẹ̀ o. ẹ fi dressing time ilẹ̀ o sẹ́ẹ̀tì àwọn ti di ọmọ orílẹ̀ ń wò yìí bámbẹ̀lẹ̀ mi máa ń rán bí mo ti ṣe máa ń wọ̀nu àwọn tèmi sì mọ́ lógo mi sọ ẹ jẹ́ ajẹ́pẹ́tẹ́ bá ara gbada ọlọ́njẹ bá bẹ̀ tẹ́. ó ti dórí dórí dó torí ẹ̀ wọlé ń sẹ̀ ṣẹnu bí ẹnu pẹ́pẹ́yẹ ẹ̀nà ìmọ̀ra yín tẹ́ bá yíra yín anita lẹ béèrè gangan. kí ni jẹgbẹ́ ni kí ló tẹ ìkẹ́ni tẹ́ fẹ́ fa antagonist kí ló tẹ́ fẹ́ sọ di ọba ìjọba ọmọ mi lọ́wọ́. àbí kí ló ṣẹlẹ̀. ẹ̀yin náà yẹ kí n ti rí ọwọ́ yín lókè ìjẹsà ìjẹsà ẹ respond kí ló ṣe yín. you see mi rí ṣé mo mọ̀ ọ́ rí ni mo rí ọ rí ni a ti pàdé rí ni. kí ni ṣe yẹn ọ̀rọ̀ pálapàla wo lẹ́ ń sọ yìí sí mi rí sí mi rí wèrè wo ẹlẹ́dàá mi mọ̀ ní ẹ̀ wojú mi ní ẹ wo kò sọ̀rọ̀ o ọ̀rọ̀ federal mo mú wa o díìlì ti sì ń bẹ láàrin ẹ̀yin àti ọ̀gá mi ó ti di wàhálà báyìí o ẹ ọjà méje sí lọ̀gá mi ti wọ̀ wọ́n ní tọ́gá mi ọ̀bà tí ìwọ ọjà tó rìsì seventeen nígbà solution wà kọ́gá mi ó tó wá ya wèrè finally ẹ dákun ẹ kẹ́ mi ẹ ṣàánú mi ẹ dákun ẹ wá mú mi lọ sọ́dọ̀ àwọn bàbá. ìjẹsà àbòlórí burúkú ní ẹ ò fẹ́ dì náà yìí federal kọ́ ló ń sọ yẹn. ṣé kì í ṣe ohun tí federal bá mi sọ tí mi ò ṣe òun ló padà ṣe ìwọ ọmọ fọ yìí. ọlọ sọ̀rọ̀ mi ti níyànjú ẹ̀yin náà mọ̀ pé àwọn àwọn àtọ̀gá mi ń dìlì nǹkankan ọ̀rọ̀ pcc aṣọ kọsítọmà. òun náà ni. ẹ máa ń pa ẹ ẹ wá mú mi lọ sọ́dọ̀ bàbá òun. ẹ máa ń pa àpò gbẹnú orí burúkú. ṣé ẹ mọ̀ bàbá ni. kí ló ṣẹlẹ̀ kankan kí ló ṣẹlẹ̀ kankan ṣé ìrìkì ni mi rí pé mi náà wà òkè ni ṣé mo nọ́mbà sí ibi mo ṣe wà ṣé torí pé mo ti wọ́ sọ àwọn náà ṣe ìgò tẹ yí ayé ò lè parẹ́ wọn. ẹ wọ́n bí ibi tẹ́ mú gàmí lọ ni wọ́n yẹ kó gàmí ọjà wèrè tán ẹ fi gbogbo nǹkan tẹ́ ṣe yìí lẹ́jà. kí ló kàn mí pẹ̀lú babaláwo kí ló kàn mí pẹ̀lú pásítọ̀ kí ló kàn mí pẹ̀lú àfà babaláwo I don't know pásítọ̀ I don't know ẹ eh, àfà I don't know ah. ṣèbéèrè àti ìrajọ lọ sí Grammy final ah. nígbà kí Tọ́pẹ́ Àlàbí kó ah. kọ orin ní Champions League final. irọ́ ló pa mọ́nàbọ̀ mọ́nàbọ̀ ló kọrin kò sí Tọ́pẹ́ Àlàbí. Tọ́pẹ́ Àlàbí ló kọ tèṣù mọ́lẹ̀ ọ̀gá mi ṣèbéèrè àjọ lọ ní. kó bá jẹ́ kó kọ́ kó bá ṣe ṣe Tọ́pẹ́ Àlàbí ló kọ tèṣù mọ́lẹ̀ fún ọ ní Champions League kí ó fi gba Grammy award. tèṣù mọ́lẹ̀ eh, ta ló pa Bàṣálí. Bàṣálí ta ló pa bàtà. kí ni tí ràn mọ́ yìí. ẹ káyì gbogbo nǹkan tí yóò bá kàn mí ẹ káyì ah. iná ń jó mi lábẹ́ aṣọ. kí ni tí ràn mọ́ sọ́dọ̀ ọ̀la dáhà àdúrà báyìí o. èso kọ ní dùnì sórí yín ò burú sa ìjà Simon dínà mi ẹ wá lọ tú ọ̀gá mi lẹ̀. ọ̀gá sẹ́dí ẹ̀ lẹ́lẹ́ ní ọ̀gá ṣe sùn sùn báwo. ẹwẹ ẹwẹ kí wèrè tó di púpọ̀ èmi ò mọ̀ gbọ́gbà wèrè mo ti wá fi ọ̀rọ̀ mi wẹ́lọ̀ ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀tá pé nǹkan mi tuntun fi sínú bí. ìmọ̀ ìgbà mo dé láàárọ̀ ọ̀gá tán èsì ọ̀gá nínú bo orúkọ gàtọ̀ fan ọ̀gàtọ̀ fan nínú bo olúwa mú mi. ẹ wọ́n mi sọ́ọ́rì tó máa ṣeré ibi tí oh, ọ̀gá yà wẹ̀ olùbọ́dẹ̀ ti mú mi ara mi máa sùn. kí n tẹ̀lé tẹ̀lé ara yín ni. ẹ má bí ẹ má bí wèrè kàmí o ẹ má bí wèrè kàmí o. su su su tẹ̀lé gbogbo siwin ẹ ẹ tẹ̀lé alọ rámìrámì là rí ẹnìkan rábọ ẹ tẹ̀lé aṣọ lórí burúkú mo rò pé lórí burúkú ni ẹ tàlẹ́lẹ́ bọ́tà mo rò pé o ma oya ita ita burúkú sunwó bàbá yìí bàbá yìí bàbá yìí òun fẹ́ ni mo fi bá sọ̀rọ̀ bàbá yìí kẹ́ ẹ má tẹ̀lé ra yín lọ. rómọdé bú lélẹ̀ yìí o ẹ ọ̀gá ẹjọ́ tó lọ́lọ́ ah, èmi ò mọ̀ pa nífi ara wa ẹ sì fẹ́ fi mí blọ́ọ̀kì wèrè kí ni ìtẹ̀búrúrù náà lẹ́mú dání ẹ̀mí láì ṣe sẹ́rẹ́. àwọn gbọ́n ah. lágbàlagbà fi ń sá fún màlúù ọmọ ah! kẹtẹ yàn bá ṣe ẹ̀yà wèrè wèrè tó bá ṣe bú gíṣẹ́gìrì tó bá lọ́dún imọ́ mi lọ́rùn tani máa rò tèmi fún. Ah! fẹ́dra olórí burúkú ọmọ fẹ́dra mo fẹ́ pọ̀fọ̀ gan mi rántí. ìjẹsà bóyá ìrántí ẹ mú ìwé ẹ̀dá láti gbódùn ni fẹ́dra ìjẹsà sídìí dẹ̀ sọ bẹ́ẹ̀ o ah! ó dùn mí pé kò sí sídìí ẹ pẹ̀lẹ́ ọmọ yìí ti bú jíjẹ o. ẹja tilẹ̀kùn lé. o ti kò tiẹ̀ o yára tilẹ̀kùn yẹn lọ tilẹ̀kùn. káàtì mọ́ra wa àbí àǹtí alọ́lé. mo kò sí mímú ni kò lọ tì mọ́ wa. Ah, tí wèrè bá wọlé. Hello, Mr. Mori. Ṣé wàá bá a bá? Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́, I'm so sorry pé mo dá yín dúró. kò sí wàhálà òye mi náà. ẹ má bínú. mi ò bínú rárá. mo ní láti parí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ ń bẹ̀ yẹn ni. òye mi. okay ya now back to business. àwọn ará àdúgbò náà recommend yín fún wa. Hmm. wọ́n ní iṣẹ́ yín máa ń dagun. Ah, mo ń ṣe dáadáa. that's good. ẹ dẹ̀ rí wípé aṣẹ̀dá àdúgbò yìí ni. Hmm, èmi náà ṣàkíyèsí bẹ́ẹ̀ mo ṣàkíyèsí. for that reason ẹ̀yin ló wù wá hmm. kẹ́ bá wa rán uniform fáwọn student wa fáwọn students yín. yes ah. àti sport wear wọn. orí ilé fílọ mi ẹ ṣé you're welcome ẹ ṣé mo dúpẹ́ ọmọọṣẹ́ ah, inú mi dẹ̀ dùn gidi màá ràn dáadáa gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí n ṣe gbogbo ẹ̀ ni mo ṣe máa ṣe. Um, máa fẹ́ kẹ́ lọ kẹ́ lọ ṣe estimate total cost hmm. ti everything máa jẹ́ tó máa jẹ́ kẹ́ wàá mú padà wá fún wa bí. ẹ jọ bí aṣọ student mi lò gangan la fẹ́ ràn yẹn ló máa jẹ́ kí n mọ ohun tá a máa kọ wa. yes you're right we are looking about 300 school uniform and 300 sportswears. ìyanu lọ̀rọ̀ ẹ o Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ no problem ire lẹrú mi Ọlọ́run àgbèrè kan yìí àmín ẹ kò sí wàhálà èmi àlọ ló bá ìrò máa kọ gbogbo ẹ wá sínú pépà yes tẹ bá ti mú wá no problem máa kọ gbogbo ẹ sínú pépà ok máa mú padà fún mi ò lè kí n charge púpọ̀ it's okay. Eh, màá màá wá láàárọ̀ ọ̀la. àárọ̀ ọ̀la ẹ ṣé. that is fine. it's okay no no no no it's okay. ẹ ṣé mo dúpẹ́ o. it's okay. ẹ ṣé mo dúpẹ́ o. Uh, it's okay má máa retí. ẹ ṣé mo dúpẹ́ o. all right. ẹ ṣé mo dúpẹ́ o. ṣùgbọ́n <sighs> rántí pé mo sọ fún ẹ òní bí ìṣẹ̀bá ń ṣẹ́ ni ká máa rọ́jú bí àbá ń jẹ ni ká máa mọ́kàn hmm. bó pẹ́ bóyá àfọ̀rọ̀ iṣẹ́ rìnrìn ẹ̀jẹ̀ kò kí ni mò ń ka ìkéré nù tó wà nílẹ̀ ìyàwó mi gbàdà mi. ọkọ mi hmm? ṣé o fẹ́ rán mi iṣẹ́ kan ni àbò fẹ́ kí n bẹ ra nǹkan kan. pẹ́ẹ́rẹ́n èmi ò máa ran ní nǹkan kan èmi fún ẹ lówó kó o fi ra ohun tó bá wù ẹ ni mo fẹ́ kó o mọ̀ pé ọlọ́run ti ń ṣèyanu mo fẹ́ kó o mọ̀ pé ìyàtọ̀ ti wà mo ti upgrade mo ti wà accumulated. mo rí. <laughs> o rí pé mo ti ń òyìnbó gidi òyìnbó mi ti wá ń pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ah, ó fún mi ládùúrú owó yìí. ìkéré nù tó wà nílẹ̀ ìyàwó mi mo kàn fi lè ṣètò spini. èmi nìkan tán mm-hmm. ẹlẹ́dàá mi mo máa dúpẹ́. ọlọ́run mo dúpẹ́ o. ọlọ́run máa ṣeun. bàbá ah! bó lójú ẹ wà. ṣé pèmí náà máa padà jẹun ọkọ láyé mi. mo rí èmi ni ah! mo rí àkànní. <laughs> owó rè é. owó ọmọ àpèkánú kò. o ah! ṣe ọkọ mi àkànní níyẹn mi. Ah, ìyàwó mi kò tó. Owó àwọn àlọ́ sókè. Èmi ló fún ládùn owó tó tó yìí. Ìyàwó mi lórí ìkúnlẹ̀. Ah, ṣé mo dúpẹ́ hmm. ṣé mo dúpẹ́ ah ọlọ́run á bá mi fọ̀pọ̀lọpọ̀ rọ́pò àbùsí ntọ́lókun àbùsí ntọ́lọ́sà àbùsí Èdùmàrè àmín sórí gbogbo tó bá ti ń dáwọ́ lébẹ̀ a máa yọrí sí rere àmín o a máa rí iṣẹ́ ṣe nbà mí ẹ a máa rí bá ti ṣe wà máa rọ́nà pé bá ṣe o wá rí o iṣẹ́ tí ọlọ́run ti parí òun lọ ọlọ́run máa máa gbé sọ́dọ̀ ẹ̀ hmm. ṣòro iṣẹ́ tó máa gbà èyí tó máa gbé dọ́gba ẹ̀wọ̀n ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ kọ́mọ̀nà pé rárá ṣe mo dúpẹ́ ibi tó ti ní ọ̀nà igba igba ọlọ́run bá mi fi rọ́pò sí bẹ́ẹ̀. mo ṣe mo dúpẹ́ mo dúpẹ́ ọkọ mi àkànní oko rè sí ọmọ wòyíra wòyíra kò má ba àrẹ erúkẹrú erúkẹrú abilala lẹ́nu mo ṣe mo dúpẹ́. yẹn ni pé ọmọ oríkì mi ìyàwó mi ọjọ́ tí mo ti fẹ́ òkúnlẹ̀ fún mi rí o o kì mí lórí kì mí báyìí nítorí pé mi ò lòó lọ́wọ́ ṣùgbọ́n gbà gbogbo ẹ̀ ti wá ń dáńsìn tó ti ń bẹ̀lẹ̀ ń gò tí mo fún ẹ ní kíkí ó wá ń ṣàdúrà kíkí kíkí. Ah, wo ọkọ mi ah, ṣúrí láàrin mi àti ẹ má jẹ́ ká parọ́ fúnra wa hmm. ọkùnrin tó bá mú wálé lóbìnrin ń kì í. òun lóbìnrin ń kì í. bẹ́ẹ̀ ni eléyìí tí ò bá ti mọwọ́ yọ bá ìgbẹ́wù dání ni lọ́dọ̀ obìnrin. Hmm, decoration ni. àwọn aṣáàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. ọlọ́run ti ṣe tó dáa tó dáa fún wa. ọlọ́run tó ṣe yìí ẹ gbọ́dọ̀ jẹ́ kó takú síbẹ̀ o n tó máa máa mú mi rọ́wọ́ yọ tí màá máa fún yàwó mi lówó tí yàwó mi á máa kúnlẹ̀ tá a máa kì mí òun ni mo fẹ́ o a ní padà sẹ́yìn mọ́ ọ̀bẹ́ẹ̀tì ńlá ìyẹn ni pé ọkùnrin tó bá ti fẹ́ kí yàwó má kí òun kó máa yọwọ́ ẹ̀yin ọkùnrin ẹ jí ẹ má sùn ọ̀bẹ́ẹ̀tì rẹ o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́ mi tó ní kí n jí. Ah. <laughs> àwọn ọkọ mi hmm? ibi ayé ò máa yàtọ̀. ìwọ tí máa ń jí tó máa ń ní rẹ kí n má fọ ọkọ yẹn. ẹ gbogbo omi ló lè sánsánsán. pátápátá báyìí. bí mo ṣe wà yìí mo máa túra kálẹ̀ fún ẹ láti. mo máa bínú tó ti yẹ bẹ́ẹ̀ ò ti pẹ́ o tún wá mọ̀ gbogbo ẹ̀ tún ti wá di. gbogbo ẹ̀ tún ti di. o ti mọ̀ nígbà wọ́n ti ń wọ kan tí. láti ẹ̀ bẹ̀rẹ̀ láti. mo mọ̀ pé wà fún mi sìn. bóyá ká ti ẹ̀ láti. ìyàwó mi. n tó bá yá kò gbọdọ̀ wá pẹ́ mọ́ ọládùnjóyè láàárẹ̀ òní ó yẹ o. èrò làwa láàárẹ̀ òní ó yẹ o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 onílé náà o àgbẹ̀rẹ̀ dìbò akọ́jú ẹni pípé aṣíjú òní dojú kan. ìwọ ìwọ ìwọ ìwọ wọ́n dúró wá fún wọn lẹ́ni wọ́n là gàjà wá fún wọn lẹ́ni wọ́n dúró dúró kọ́fà òògùn ah. kọ́fà. sẹ́mi ní ìdílé ìwọ. Ah, ah, bọ́ọ̀lù oníjà ọmọ kú ọmọ kú bọ́ọ̀lù oníjà ọmọ sà ọmọ sà bọ́ọ̀lù oníjà ọmọ òrùn bá bá gbẹ́dọ̀gbẹ́dọ̀ èmi dé o kànnàkànnà orí omi ti dẹ́rù bẹ́ẹ̀ yẹn hmm, hmm, hmm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 fún arákàn tọ́lẹ̀ mo ṣe ti pàrọ̀ kó fà sán. lóògùn ọ̀fẹ́ kí bàbá kábíyèsí rẹ̀ onílé owó. màmá màlá dẹ́rù ẹ̀ sì tún wá dùn joyè onílé owó. orígi ṣèkìsà lọ́kùnrin òrìlé owó òrìgí ẹ̀wù ẹ̀ ti wo orígi ṣèkìsà lọ́kùnrin joyè olùdẹjọ́ ọmọ màmá la fẹ́bìnrin àwọn ládùnjoyè tí wà lódẹjọ́ ọmọ màmá lọ dẹ́wù ẹ̀ tù ládùnjoyè onílé owó ọmọ màmá lọ dẹ́wù ẹ̀ tù kan. É Iaê! gbéni tá a fi dádé owó orí ní gbéni tá a fi tẹ̀pá ìlẹ̀kẹ̀. adífá fún Ọ̀rúnmìlà nígbà tí òun pẹ̀lú orí jọ ń ṣọ̀tẹ̀ ọjà orí gbà ó fi dá ọjà tiẹ̀ fún òyìnbó mo dájà tèmi láyé tí mo wá. orí làdí mú ńlá orí mi làdí mú ńlá. orí làdí mú wò orí làdí. wo bẹ́kọ̀rí ọmọ obìnrin ẹsẹ̀ mi lọ ẹsẹ̀ mi wò bìrẹ̀ yà mí sí bóyá ń lọ dọ́lọ́rọ̀ lọ́lọ́ hmm. orí lọ́mọ ọ́ torí níjẹ́ orí ń pè ní hmm. èmi lè rìṣà ń wò hmm. ògùn lọ́lọ́jọ́ kan bójú orí ẹ̀ lọ́lọ́jọ́ kan bójú báyọ̀ orúkọ orí fọ́mọ̀ bàbá bàbá bọ́ọ̀lù orí orí mi gbẹ̀mí orí orí láti mú o. mímú o ṣègbè lẹ́yìn mi. ó dáná ó ṣe dédé mo ní orí nígbẹni tá a fi dájú owó orí nígbẹni tá a fi dájú ọlá. orí mi gbẹ̀mí o orí mi gbẹ̀mí o orí làájì mú o orí làájì mú mo gbórí mímú o ṣègbè lẹ́yìn mi o. kí ló bá dán lára jù. ẹ lọ́ọ́ pọ́sùn ẹjọ́ pọ̀. egun tiẹ̀ ta ọ̀gẹ̀dẹ̀ tèmi ó wọ kòkó yíyẹ tán ẹ wá bẹ sọ ọ́ di igi burúkú létí ọ̀sùn mi lọ́ba yín gbáyé pé dúró. ẹ kí n wá mọ owó kí ló dàrú mọ́ mi lórí n ò fóṣà yín mọ́ ẹ kóṣà yín kò ń lù mí. wọ́n ní a máa tẹ̀ ọ́ láwọn tẹ̀ wọ́n tẹ̀ wọ́n gbọ́dọ̀ ọ̀ṣọ́ wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wọ́n níṣègùn kọ́díkọ́tẹ́ ní bá ti tẹ̀ àtẹ̀gbẹ́ ni. àdìgbò ìwọ ọ̀sìn. ẹ dáná. ewọ níbo lẹ́rù pẹ́ lọ ọ̀nà lè e kúrè. Ah! bẹ́rù bá jọba èèyàn ní kùkà kájé kí gbòòrò gbé. mo ní kí ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí gan-an ẹ̀kọ́ ẹ̀ ṣàlàyé kankan fún mi. Ah! Ah! ètò yóò ń pọ̀ fún mi o. ìwọ nìkan nìfẹ́ ayé mi bó mo ṣe fẹ́ ṣe. ẹbí wọn náà wọn afẹlẹ ni ní ìbàjẹ́ wọn wọn bá fagbára mú ní ìnínílà. mo tí mò ń gbáyé dúró ṣe gan ni. òǹbí ni wo yóò fọmọ rẹ fọkú ọ̀rọ̀ gbà. ààrẹ wà ní.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 ọlọmọ lọlá yóò. Coming soon on Okiki Premium TV. ṣóńṣó lẹnu ẹyẹ. ṣóńṣó lẹnu òṣòro ká. ẹni tó pè mí lájẹ́ lánàá. ọkọ mẹ́rin ló ti máa rẹ̀. ẹyẹ ni mí. ọkùnrin sára. a kú oríire oh. a tún ti lùbọ̀ ọmọ ẹgbẹ́ tuntun wọlé o àkànkẹ́ ló kọ rẹ̀.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 mo fi ọba ń dáná yá wọn. Ah! ẹ gbà mí o ẹ gbà ah! ní bẹ̀ lọ́kọ. láì kú ẹnìkan máa ń fa ẹ̀ẹ́dẹ́gbẹ̀dú. ẹni ẹ bá dárú ẹ ejò tó dárú ẹ ìfun kan ló ẹgbẹ́ ah! òkùnkùn làwọn fẹ́ ṣe sí ìtọ́wà lẹ́yìn. ṣé ìjẹ́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 ó lòun lè bọ ìgbà abẹ́rẹ́ lóògùn arọ́jà tí ń wọ́n náà ti wọgbọ́ ẹlẹ́yẹ ẹ rí nǹkan ṣe sí ara yín lè wá nà lóògùn. padà mo ń lo òkè bí mo ti ń jókòó pàṣẹ gẹ́gẹ́ bí ọba gbogbo ẹlẹ́yẹ. gẹ́gẹ́ wàá sọ fún ọ ṣé o ní orí àpèrè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

Showing now on Okiki Premium TV. Lásìgbà tí mo ti máa rí mi ò lóyún láàárọ̀ kó bá mi dálẹ̀ rí. Mo ṣèlérí fún yín lónìí wípé bí n bá ti lè ń bímọ kété ń gbèlè yín lọ́wọ́. Ẹ̀rín obìnrin tó bá ń bẹ ilé ọkọ tí ọ̀bá rọ́mọ bí tó bá yàgàn síbẹ̀ kìí ṣèyàwó. Ifá mo fi ṣẹ̀rí. Kíni ajé ò orí mi àpérí orí mi àpésìn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 kó sọ fún mi pé òótọ́ lọ̀rọ̀ tí wọ́n sọ pọ̀ ọ̀yá rẹ̀. ṣé rí bí mo ṣe wà yìí nǹkan kan ò ṣe mí fa orí mi pé ọpọlọ mi pé pẹ̀lú dídúdú ni mo dúdú o ọpọlọ mi ò dúdú mo máa tí mo ṣe mo máa tí mo ṣe ẹ bá gbọ́mọ̀ mi ẹ bá gbọ́mọ̀ mi. Coming soon on Okiki Premium TV. Try big now, oya swallow it. Bámi ń gbá lọ sí báyìí. Ìgbà wo ni wọ́n mọdé Who has time for three years negotiation? Do you think you have a life with this? Tí mo filẹ̀ travel kọ̀ lélẹ̀. Tọ́mà in lọ, my only daughter. Ẹ̀ tó kó máa Yeah. Hey honey, come back, come back here. Níbo ló lọ? Wo jẹ́ kó bá mi wo, sórí bó ṣe I don't ever want to see you set foot on these premises. So, pé you like it harder then would have fún much harder. mi ò fẹ́ wíwọ àti Janet but I still saw you frolicking with her in the lecture room. frolicking Or a conscious tó mọ̀ nìyẹn. mi ò ní ẹ̀bà fi ẹ́ sílẹ̀ mọ́ kó mi We urgently need a heart valve uh, replacement surgery for her. For her. Bá mi wò láwo e. Coming soon on Okiki Premium TV. Mama soon, if you snooze, you will lose. Ẹ̀wọ̀n wọn, irú irú ni bọ́rùn wọn. Irú ẹyẹ okun náà ní tilẹ̀. Ìkan òbí kan bí òwú jàǹgó. Gbàrọ̀ mi international tailor jí jí jí ẹ jí má sùn gbà kó jẹ́ dìgbòlugi dìgbòluyan ó ó yéyéyéyé kò jẹ́ àmọ́já tó tán jí má sùn jí má sùn gbà kó jẹ́ yéyéyéyé ẹni sùn lógo international ti lọ ẹ gbàgbà. gbàgbó jẹ́. mama báṣọ aláṣọ jẹ́. ẹni sùn lógo. ẹ má lọ fa wèrè lẹ́sẹ̀ lẹ́sẹ̀. gbàgbó jẹ́. gbàgbà jẹ́ o. ẹni sùn lógo. ará ilé ọ̀hún kò gbádùn ọ̀hún. kan gẹ̀rẹ̀ má lọ slow. gbà kó jẹ́ jẹ́ jẹ́ jẹ́ yeyeye. ẹni sùn lọ́gọ̀. má lọ ṣe bí àfẹ́ má lọ ṣe bí bọ́lọ̀. gbà kó jẹ́ gbà kó jẹ́ o. ẹni sùn lọ́gọ̀. pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ́. ojú àfọ́fọ́ ìjà ní ń dá sílẹ̀. Si kò tó nǹkan nísọ ní ìdáhùn ẹni ò dánilókòwò kó má gbà tọwọ́ ẹni ǹbá lọ́wọ́lọ́wọ́ ǹbá sàn lẹ́lẹ́ fún àgàn ìjì mèrè kì í jókòó ẹ̀ kó tún so igbá pẹ̀lẹ́ kì í fọ́ àwọn pẹ̀lẹ́ kì í fàyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pa àmúkúrú jí má sùn jí má sùn yéyéyéyé. báko jẹ́ ẹni sùn lógo. ará ilé ọ̀hún kò gbádùn ọ̀hún yé. àwọn gangan kò gbádùn ara rẹ̀ o. má lọ nà má lọ.